أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم المرسلين وعلى آله وصحبه أجمعين وبنستعين أدعوك الحمد alhamdulillah alhamdulillah atọrọ ìkẹ́ àti gẹ̀fà ní sallallahu alayhi wa sallama àtàwọn ará rí àtàwọn sọ́ábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé pẹ̀lú dáadáa kọlọ́nkà náà mọ̀ nù wọn allahumma amin tọ́ àdúgbò fọ́lọ́n pé alhamdulillah abẹ̀rẹ̀ tafsiri lánàá gbàtí rọmdán di méjì tí lè bá sún lónìí yóò di mẹ́ta insha Allah ó tún ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà nìyẹn ń bọ̀ báyá ní ó kù mẹ́ta yóò kù méjì hmm. nígbà tó tán ọlọ́nkà máa ń nú àwọn tí ó jọ parí ẹ̀ àmín ó ọlọ́run láti rí rẹ̀ àmín àtọ̀rọ̀ gáfàrà lórí pípẹ́ tí a pẹ́ díẹ̀ àkọ́kọ́ náà ibi tí a ti ń wá ìgbèríko ni ó nasẹ̀ díẹ̀ ṣùgbọ́n bí ìbábẹ́ ti ìlú kan lọ ìlú mi tó bá ti pìrìpíà rẹ̀ náà yóò sì dédé hmm. lágbára ọlọ́run àti wo in ti ń fà á léni sí pẹ̀lú ọgọ́ ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ mọ́ Insha Allah aago méjì tí tafsiri bẹ̀rẹ̀ náà lágbára ọlọ́run lágbìyànjú kọ́mọ bẹ̀rẹ̀ Insha Allah kọ́balẹ́kẹ́ ọlá kó wà náà wà lọ́wọ́ lórí ẹ̀. àmín a ti sì máa kó lẹ́ lójú ọ̀nà àwọn ọ̀nà ní ìsìn látara pé gbogbo ohun tí ó bá padà da ikọ́kọ́ ní gbọ̀ngàngbọ̀ngàn ìjọba wọn ń ṣe títì àwa náà ni kọ́lọ́n sì jẹ́ ká lò ó a ṣàfaradà ni kò sí tí ó da láyé tí ò nídìí àfaradà tó ẹ pé kò tún sí à ń ṣe títì táà tó máa lọ tàwáàfù ni a tù débi ṣáájú àsìkò ṣùgbọ́n àìṣẹ̀ yípo yípo yípo yípo lọ àtòríbi dẹ́ kò dẹ̀ sábúrú kankan bẹ̀ àwàlá pípí ara wa a fi lé àsìkò tàbá ń jáde ni tàbá pé bó ṣe wà náà ni kọ́ máa wà lọ àfẹ́ kó chẹ́ǹjì náà nìyẹn a sàfọ́dàdà ni wọ́n fẹ́ jẹ́ kí lè wá ó dáa èèyàn kọ̀ọ̀kan sí yàtúyàtú náà kó tó wá dìbò dáa àkí ọlọ́run lára àwọn tí ń gbìyànjú àti túnlù ṣe kọlọmánítayé tí wọ́n náà ṣe ìjọba tí ń bẹ lóde yìí ó ń gbìyànjú tí a ní sàbòsí ìyẹn kan dáadáa kọ́mọkùbí kan lódodo ọlọ́run lè yọ̀ǹda ọ̀rọ̀ sísọ fáwọn wọn máa ń sọ̀rọ̀ ọlọ́run sì wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́yà ń pa kí wọ́n jẹ́ ojúlówó ọmọ ìbàdàn bẹ́ẹ̀ bá ọmọ ìbàdàn tí ò bá mọ̀rọ̀ sọ ah. ọlọ́run kan fún hmm. sọ lánàá kọ́mọ̀rọ̀ sọ náà ni ẹ gbọ́ tí wọ́n bá ń kíyà pé ìbàdàn mèsì hmm. ìbàdàn mèsì kò tó wá gọ̀ hmm. ìbàdàn mèsì kò gọ̀ ó kì wá nìyẹn ẹ bá tó bàdàn lábala ọ̀rọ̀ sísọ yóò sàbámọ̀ kan ìjọba tuntun náà tó wá ń bọ̀ Eh, gọ́fúnà tuntun wa Ṣèyí Mákindé tí wọ́n ti fi ìfẹ́ hàn sí ẹ̀sìn Islam táwa wà ń bẹ̀ wọ́n nawọ́ ọ̀fẹ́ wọ́n nawọ́ ọ̀fẹ́ sí Islam kòtòkò tí wọ́n débẹ̀ kọlọ́njẹ́ wọn lè máa bá bẹ́ẹ̀ lọ kọlọ́njẹ́ wọn náà kọlọ́njẹ́ wọn ò ṣe. àmín. àwa àfa tàbí àwa mùsùlùmí a jẹ́ olóṣèlú mùsùlùmí ló yẹ ká jẹ́ àsìbọ̀dọ̀ jẹ́ yorùbá àbúrò jẹ́ mùsùlùmí ni lódodo bọ́lọ́nsẹsẹ ayé nìyẹn ìyẹn lè níbi tó like tó fèsì àmọ́ tọ́lọ́mbà ti gbọ́rọ̀ kábi tó fẹ́ hmm. mùsùlùmí ju bájú sẹ́lẹ̀ lọ. Allahu akbar. olóṣèlú ni ò ní rí dáadáa kankan síbi tí ọba láìkì kọ̀láìkì ibì kan kì í ṣe ní ọgbẹ́ rẹ̀ ní ẹgbẹ́ sí dáadáa olóṣèlú orí sí dáadáa láyé rí ah. ara tí ń dààmú wa nàìjíríà tí àwa wà nìyẹn tí ẹ má fi jọ dìbò tọ́lọ́sì pé fẹ́ nìkan bí ó ṣe rí ṣe lókùn tí ẹ jọ gbárùkù tí bí ẹnìkan bá dépò tí wọ́n sánà kọ́mọ́rì ṣe níjọ́wọ́ náà bá dépò ọlọ́run yẹn tí ò ní jẹ́wọ́ náà orí tìwọ́ náà ẹ̀san ní ń gorí ẹ̀san. Hmm gómìnà tuntun omi tuntun kọlọ̀bá ní ṣe bẹ́ẹ̀ àmín wọ́n dídé bọ̀ ọ̀sẹ̀ yìí ọlọ́run wo èmi sì mà pé oore ní ọ̀padà jẹ́ fáwa mùsùlùmí ẹ jẹ́ kájọ máa wò bọ̀ ẹ rí bá dùpẹ́ sọ́mà àlejòlá afàdúrà tí anibutọ́lọ́ ń bá rí pé yọ̀ọ́ da kó bá ní gbé ká ah, ah, ó dẹ̀ gbé ká bì kan tó rí pé nìyẹn nǹkan sì ni pé káwa máa bẹ lọ́run. ó sì bẹ́ẹ̀ mọ̀nà. ẹ̀ẹ́ kó fún wọn ṣe. àmín. ní kúmọ̀ ni pé ní ọdún yìí ní tafsir a fẹ́ gbé àwọn nǹkan yẹ̀wò ńbẹ̀ a fẹ́ tú ọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bó bá ṣe gbà wá láàyè kọ́lọ́wọ́ fi yé wa àwọn afẹ́ yà sọ́tún àti sósì ní yíyà tó dáa nínú ẹ̀mẹ́ afẹ́ fi àwọn nǹkan kan ṣàǹfààní fún jàmá nítorí pé a rí pé kò sígbà tí èèyàn nídìí àdúrà àmọ́ lásìkò tá a ti ẹwà yìí a nídìí ẹ̀ púpọ̀. fi hamas haja lókè ń sálẹ̀ ìròyìn tá ń gbọ́ òdùnmọ́ wa nú lábala security oh. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá sì ní ojú tó bá ń pa ojú gbà ẹni òwe ńlá ní pa fún à ń gbọ́rọ̀ pípa àyàn gbígbé èèyàn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbọ́ tíntín tíntín bí ọ̀nà bọ̀rọ̀ nú lọ́nlọ́nlọ́n jàmáà ó ti wọlé gẹ̀jẹ̀ àwọn èèyàn kárìnkárìn táàrò wípé àwọn gangan ní immunity hmm. tí mú nǹkan míì tí ìfẹ́dẹ̀ ẹgbẹ́ wọn àwọn gangan ní nǹkan gbé ń sìn káàsà lódìdí wípé ẹni tí wọ́n gbé lọ́nà ọ̀sùn yìí ńlọ́lọ́ yìí àmọ̀lẹ̀rùpọ̀ ni wọ́n lè bọ́wọ̀ kọjọ́ nígbà wọlé yìnbọn wá ń bọ́ wọ́ <laughs> tálíkà yókù ń gọ́ gbígbé èèyàn pípa èèyàn kíká èèyàn máa lé káwọn èèyàn sùn lálẹ́ kí wọ́n dẹ̀ jí sálíkì àmọ́ ó ti wá ń súnmọ́ ó ti ń kúrò lẹ́nu ilé haúsá nìkan ó ní ìdí kábẹ́ lọ́run dáadáa anabi sallallahu alaihi wasallam ó dẹ̀ jíṣẹ́ pé fún wa. nínú rọmọdánà yìí lágbára ọlọ́run anabi sàlàyé bá a ṣe lo àsìkúnàláhù wà ní màlúwàkè ó sàlàyé fún wa tí bá ṣe tafsiri tí a ń ṣe níbàámu ti súnà àwọn afáwọn ní sọrú ẹ̀ síta ní yànyà láíláí ayọ́lù ni ó máa jẹ́ wọ́n máa dá nǹkan wọn lò wọ́n sì máa ṣe wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fún àwọn kan tí a bá súnmọ́ wọn bóyá máa kí wọn bóyá èèyàn wọn àmọ́ hmm, hmm. ẹ ká fi sílẹ̀ ọlọ́run wọn jẹ́ ara burú sáfà oníṣẹ́ ọwọ́ ni alákọ̀wé ni olówó ni àmọ́ ọlọ́run fi àṣẹ sórí ahọ́n rẹ̀ wàláhì tó bá pe ọlọ́run sàtí à ń dá lóhùn bóyárú àwọn yẹn irú àwọn nǹkan ìbá bọ́ sí ọ lọ́wọ́ ni wọ́n sì sọ ọlọ́run sì gbà á ni wọ́n dáàbò gbogbo state gbogbo country ọ́fíìsì lọ́dẹ̀ wà ìdí òwò lọ́wà ó sì lè dé pa àfáà náà lọ́lọ́run ó lòun sábàbí nítorí pé gbígbà gbígbà àdúà pẹ̀lú májẹ̀mú ni bí àfa bá tẹ̀lé májẹ̀mú tábí àfi gbà tí bá ń bẹ lọ́run yóò gbà bàbá bá kọ májẹ̀mú sílẹ̀ ìdíláwà ní mọ́rí ìgbéròmọ̀ sẹ́nu ìmọ̀ fàáfà àṣìṣẹ́ ṣe kò sọ́ di kádùá rẹ̀ ó gbà nígbà tí ó tẹ̀lé májẹ̀mú hmm. oníṣòwò onípákó aláṣọ tarintarin onípaanu yóò sì fi ọba àlekẹ́ ọlá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa gbọ́ kí ló fà á ọ̀tẹ̀lẹ́mọ́jẹ̀mú tádùn àfi gbà tó bá rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run nínú ramadana yìí àfẹ́jọ síta insha Allah a sọ bá nàbí ṣe gbóngangan sí máa lò sallallahu alaihi wasallam àtàwọn ọ̀rọ̀ míì náà àtàwọn ọ̀rọ̀ míì náà kọlọmọsà yọ̀ǹda àmín ọba jùlọ gbogbo ẹ̀yin tẹ́ wọn gbọ́rọ̀ lọ́la yìí akúkú mọ̀ yìí pé atọ̀rọ̀ lẹ́sìn ọba ìgbà àtọ̀rọ̀ lọ́dún àkọ́kọ́ náà kò fùsọ́ ẹ̀sọ́ wa àmín tó tọrọ lẹ́sìn àwa náà àwa ní àwa náà fi lọ́dún yìí o Alhamdulilayi. ẹ wo bí àwọn èèyàn ṣe bọ́ sọ́run òun èèyàn kọ̀ọ̀kan ní máa lọ́ọ̀run èèyàn kọ̀ọ̀kan tí kan bá lọ́ọ̀run wọ́n máa sì kí wọ́n wọ́n karamati tí àwọn èèyàn ma sáfòkù tí wọ́n ma wòkú lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan pé àà lábà kìíní wọ́n kú ń bẹ̀ tí a bẹ̀ lè rí déètì súnmọ́ra wọn pé àà ah, tẹ nìkan náà kú ń bẹ̀ ń abá wọn wọ́n dòdú sọ ni pé nù ta nìkan kú ń bẹ̀ ta kú ń bẹ̀ lọ́dún ni àà ah, ọlọ́run làwá o ẹwù yẹn jí lọ́rùn nìsín sífìrì sífìrì ni kọ̀ǹtínà ní kòyàn lọ́rùn báyìí tó ń ti bẹ́ẹ̀ ó lẹ̀ yọ wá sílẹ̀ ó là wá àtàwà àtàyà àtọmọ àtọmọ kí wà táwọn àfá àti gbogbo wa a sì rúlà àyè pé ẹja tó múra sádùn àkàtúnṣe èyí tààrùkú ò tí gbà náà ti gbà gbogbo àwọn àlùfáà ọlọ́ngbà fún wa o ẹ̀yin ẹlẹ́à ọlọ́ngbà fún yín o ẹ̀yin oníṣòwò ọlọ́ngbà fún yín o oníṣẹ́ ọwọ́ fún yín o alákọ̀wé gbogbo wa lọ́kè délẹ̀ ọmọsàgbàdúrà fún wa la hawla wala quwwata illa billah lánàá aka àyà mẹ́ta àyà mẹ́ta yẹ ìtọ́ntú tọ́lọ́ fi bá wa sọ náà ni bí àwọn ọ̀bẹ̀ bọ́ bí wọ́n ṣe rún ẹbọ wọn wọ́n rún mọ́ ọlọ́run wọ́n lọ́lọ́run ló ní káwọn máa bọ̀ ìmọ̀ dáadáa lálẹ́ ẹbú ìmọ̀ pé tí wọlé wọ̀ wọ́n lọ́lọ́run náà ni aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ń ṣàlàyé àti bọ́lọ̀ ń ṣe wá gbé àrùjàre lé wọn lórí tó fi àrùjàre káńtà wọn ó sì fi káńtà wọn ni tó sáfi dá gbogbo ọ̀rọ̀ wọn nù nínú ayé mẹ́tẹ̀ẹ̀ta iná ló wà àlàyé rẹ̀ níwọ̀n baláwà tú lónìí yìí. a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. al-munasaba. ẹ lọ bi tafsiri wa bayan. at-tafsiru wal bayan. هذه شبهة تشبث بها المشركون في شركهم وتحريم ما حرموا فإن الله مطلع على ما هم فيه من الشرك والتحريم lima haramuhu fa akhbaro bima sawfa yakulunahu. wọ́n ní àyàtà àkàyẹ wọ́n ní àwọn ọ̀bẹ̀ bọ́ wọ́n fi rújúrújú wọ́n fi dì mọ́ wọ́n so rújúrújú mọ́ ẹbọ wọn àti ìmọ̀ pé nǹkan léwọ̀ wọ́n fi dì wọ́n so mọ́ lọ́rùn pé ọlọ́ọ̀ni gbogbo ń bá fẹ́ bà nǹkan jẹ́ iná ní máa wẹ tí ó gbé kọ́ lọ́rùn kí ó lè bá rí ìbàjẹ́ ọ̀sẹ̀ tí ó wù àbàjẹ́ tí ò ní wá ní tí ìsọ̀pọ̀tì ara ẹ̀ ẹ̀gbọ́ yorùbá tó ní ajégbodò wọ́n máa wẹ́ ní kúnra wọ́n ní wọ́n sì sọ lọ́nà fẹ́ pé tí ìbá gbéyàn bá nílà ká ìdáadáa wọ́n fẹ́ mú yàn mọ́lẹ̀ nígbà bá sọ fún ọ wípé ọ̀dà náà kí ni kí ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ́hún ò rí sọ fún un ná kí ló ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ́hún ò rí tọ́ba dáhùn kúkò sí ọ̀dà kí ni pa ọlọ́run ọ̀ka láti yí padà tọ́ba ní òsì a lè jẹ́ pé kò dùn mọ́ nú táwọn dẹ̀ máa ṣe kó sì máa wà wọ́n ràn ẹ̀wù bí ọba wọlé ṣé kà á dáa ni ọlọ́run ní màá ẹ̀ hmm. làwọn afáàsúnà pàpàjù lọ aṣáájú wa nípa kejì ló fi kọ gbólóhùn kan tó jẹ jáde lásìkò rẹ̀ pé mùsùlùmí gidi kì í máa sọ ò kéèyàn débi kan ní ìsìn yìí kápẹ́ à ẹ ti débi à ọlọ́lọ́run ló mú un wá. ọ̀dàríyà tẹ́ẹ̀dì bẹ̀ ní aago méjì ọlọ́lọ́run mú un débẹ̀ ní ma sọ ọ̀rọ̀ báhùn ọkọ̀ àfẹ́ jẹ́ ọ̀rọ̀ ọjọ́gbọ́n ni ọ̀rọ̀ omugan ni kótókótó ni torí òdìkejì rẹ̀ lẹ́fìmọ̀ pé kìí sọ̀rọ̀ ọjọ́gbọ́n tọ́wọ́ wá léètì ta ló jẹ́ ó léètì lọ́dọ̀ rẹ̀ òun ni ó sọ tọba bá ṣe ń ọ̀dá ẹ̀ẹ́ tó bá ṣe torí pé kí ní lójú pé ọlọ́run ló mú un ṣe ọlọ́run ló mú un dé yìí yóò jọ pé ah, àwọn eléyìí ní ìmọ̀ ni wọ́n ní ìgbàlá ni irú ẹ̀ ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ ìláyà ń túmọ̀ ìláyà ń fún wa yóò gbé nǹkan bú kọ́lọ̀ lọ́rùn nù hmm. náà yà ó sì rí mọ́tò tí ń bọ̀ kò ní kọ́lọ̀ wọn mú kó títì tí bí wọ́n lọ o ní sà ẹ́ ọ̀kadà sí dáa kẹ́kọ̀ọ́ kadà ní ẹlẹ́sẹ̀ méjì kọ́kọ́ ọ̀kadà tí ń bọ̀ yìí ọlọ́run mú kó lọ́nà fún o àfá ọfọ́ bílé àti igun nìyẹn fún ẹ̀ lọ́họ̀lùgbẹ́ o ọwọ́ ní tí ọ̀dá ńlẹ̀ ọ̀sá fún ọlọ́lọ́n lójú ọsẹ́ lọ́dọ̀dọ̀ gbogbo nǹkan bí má sí àti dáì ní hmm, gbàgbé kalẹ̀ yẹ umaru kọ̀ fẹ́ntọ́ sọ́njọ́ náà rárá mọ́ dáadáa kúdà lẹ̀ ṣé kò sí tó dáa bí kéèyàn máa fi ìmọ̀ sin ọlọ́run gbogbo ìbáàdà kan tí ìbá ti símọ̀ ń bẹ̀ nílẹ̀ ọ̀dá tó yẹ fòrí sọpá kẹyìn ni bẹ́yàn bá gbogbo ayé kí wà ní mà lórí ètò ọlọ́run àmẹ́yàn wà ní dínà sáwọn onímọ̀ lọ́ba tán tẹ́nìkan báyìí kọjá yìí ẹ̀ tó ní ẹgbẹ́ màsẹ́gbẹ́ kan tó dábà tí ọ tó ń dásà tí ọ bá mu wípé à ń wó lọ apàdé ìlọ́nà tabaró tánkìlá ìrà tó wá lọ lówó èèyàn bíi mímọ̀ yìí pé kí là ń wá kí pẹ̀lú àlọ́ kéwkéwkéwkéwkéw kálẹ̀ kọ́yàn bí ó sì sin lọ́hùn kó dẹ̀ lọ straight. ìbáàdà ìbáàdà láti dọ́lọ́ ni wọn bá gbọ́rọ̀ yé ni njọ wọn bá kó ẹrù sọ́kọ̀ tí wọn lọ tráfù. islam tó àmọ́ wọn ò mú mẹkáníìkì lọ́wọ́ tọkọ ń bá yọnu. kàṣà. mẹkáníìkì afẹ́ ti nàìjíríà lọ sí lọ́kútọ́nu tàbí lọ́dọ̀ tó jìn mẹkáníìkì wàá jókòó nu ọkọ̀ yìí káfá yẹ mẹkáníìkì sílẹ̀ kó sì kó ní sẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ̀ bá ibi wọn ibi wọn sùn ní ẹdùn. automatic sùn ni gbogbo èèyàn ti lọ. ọlọ́run wá fún wa ní rò pé sáfà ẹ̀kùn lúnàhù wọ́n padà máa wá sọ ò wọ́n padà máa wá sọ kànàkànà bá ń pọ́lọ́ ní. innahum yaquluna. إن شركهم وشرك آبائهم وتحريمهما أحل الله من الأرض والأنعام هو بمشيئة الله وإرادته ولولا مشيئته لم يكن شيء من ذلك كمذهب جبرية بعينه tó wọ́n ní ìtí wọ́n máa sọ ni pé ẹbọ àwọn àtẹbọ tí àwọn bàbá àwọn ṣe hmm. àti gbogbo ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ táwọn ṣe léèwọ̀ àti ntáwọn ọlọ́run ṣe léèwọ̀ táwọn ṣe lẹ́tọ̀ọ́ wọ́n lọ lọ́run mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí. wọ ìràdá ti èrò ó sì máa ń mọ̀ ní ó bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ ni. <laughs> wọ́n sì bá aṣọ pọ́lọ́ ń bá fẹ́ bẹ́ẹ̀ sí kankan lè ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run ta ló fẹ́ di ẹ̀yìn jama tábẹ́ nìyẹn pé ntọ́lọ́wọ́ bá fẹ́ ò ní ṣẹlẹ̀ ẹ̀ẹ́ ọwọ́ ìmọ̀ ni ó wà yanjú bẹ̀ yẹn ìmọ̀ yanjú ẹ̀ ìmọ̀ ni ó yanjú bẹ̀ yẹn. àwọn àjọ kan wá ń bẹ jabari àwọn ń pè wọ́n ẹ̀ ẹ̀ nẹ́ẹ̀sì islam náà ni wọ́n wà wọn ò yàtọ̀ ní mọ̀ra sí wa àwọn aya wọn báyà wá sí ń lò jáàbù làwọn náà ń lò jáàbù àwọn wá ní gbogbo ń bá ṣe kódà bó ṣe sìnà jíjẹ ń pa ọlọ́run ló ó ṣe ìjẹ ń pa ọlọ́run gbọ́ ọlọ́run ni ó ṣe sí nìyẹn èyí lẹ́yìn rò bí ẹsẹ̀ ah. ẹ̀rí pé ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn lẹ́dọ̀ tí wá ń bì náà kọ́lọ̀wọ́ tó di pé ọkà tí ọ̀dá ńlẹ̀ láwùjọ wa nígbàtàwà àfá ọ̀dá kẹ́ lókè ńsàlẹ̀ ẹ̀rí pé àwọn kan nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mú igi lọ́wọ́ wọ́n nìgínlẹ̀ yẹn tẹ́ bá ní igi ni wọ́n lẹ́gbà wúwà náwó ọlọ́run ẹ bá mú mi lọ́wọ́ tẹ́ bá ní kí ni ẹ mú lọ́wọ́ tẹ́ bá lómi ọ̀ wúwà ní ẹbá ní kíni ìtumọ̀ húwà wọ́n ní ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ta ló jómi ó jómi ta ń segi nígi ẹ máa gbọ́ ọ sẹ́wọ̀n pé sì ń jọ dáadáa lọ ń jọ dáadáa lọ bẹ́yẹn ẹ wọ́n bàjá ni pé ẹnìkan wá kìyàwó ẹnìkan mọ́lẹ̀ ah, ah. ẹni tó kìyàwó mọ́lẹ̀ húwà ìyàwó tí wọ́n kì mọ́lẹ̀ húwà àti pé húwà fi ìhúwà ẹni ọbàjá ibẹ́ kò kò lẹ́sẹ̀ rárá ẹ̀yìn èèyàn ẹ ti lè máa ẹ ẹ à ẹ ma pàápọ̀ ọlọ́run tá ẹ máa pẹ nìkan lé lẹ́sẹ̀ ọwọ́ pẹ́ sọ́bà náà yìí gan ti dẹ́sẹ̀ tájí dẹ́sẹ̀ ẹrù a rẹ̀ kígbe àmọ́ kọ̀pẹ́ kò jìnnà èsì ẹ̀fí ń dé èsì dé èsì wá jẹ́ ẹ̀rí fún gbogbo ìpèpè táwọn àwọn àfáàsù náà ń pèpè pé tọ́tà ń sìn tábùrú kan bá wọ̀ lù iṣẹ́ àwọn àfáà ní kí wọ́n pariwo lórí ẹ̀ àwọn tí wọ́n lọ yí padà àmọ́ pé wọ́n pariwo yẹn ọba tó ní wọ́n yí padà hmm. bí rìsọ́ọ̀sì bá fẹ́ pẹ́ tó dé ọwọ́ fáwọn pariwo màlẹ́kà kan ò ní sọ̀kalẹ̀ máa ń torí pẹ́yìn kan ṣe wá àṣìṣì kọ̀sọ́pà kan pẹ́yìn kan ó jù lẹ̀ tí ó dé jò mọ́ kò dẹ̀ sọ́wọ́ kan pẹ́yìn ó ti bàbí yá tí ó dì mọ́lẹ̀ tí ojú ọ̀fẹ́ fọ́ dànù. kò sí o. àmọ́ ọlọ́run ọ̀yẹ̀ kò gbò tí ọmọ ti sẹ́ rẹ̀ lẹ́yìn tí àwọn bàbá wa ń pariwo bàbàjẹ́ kan pé ìwà bàjẹ́ ní yẹn ká ńlẹ̀ báwọn èèyàn bọ̀ wá gbọ́ bọ̀rọ̀ ọlọ́wà ní yí ó pẹ́ ní àpọ́nlé dáwà tí ó fi jẹ́ kí èsì tètè tẹ̀lé irú wa ń gẹ́lẹ́gẹ́lẹ́ tẹ́mọ́dẹ̀ ń hù bò míì tí wọ́n pariwo ẹ̀ yóò dẹ̀ máa gbilẹ̀ bàbá gbà ní máa bìlà arọ́pù kọ́lọ̀ máa ní kẹwọn. àmín. ọdún tí bàbá ya lu alájẹ gbọ́wọ́ mi alájẹ gbọ́wọ́ mi nílùú Ìbàdàn hmm. bí ìgbèyàn bá ń ṣe wáàsí tọ́ba àrò lédè wí ni kẹ́nìkan wá sí wá sí ní ìsìnkẹ́ pé ààrẹ olóògbé ní ìṣòro kìíní yẹn níbi táwa tí a ń sejọ́ náà tí a ń lágbára dé lókè pẹ̀ nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá wọ́n ti dìjọba cooperative ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ìyẹ ẹgbẹ́ ìyẹ ẹgbẹ́ bàbá lálájẹ tán ni kì í ṣalájẹ sẹ́kù ní máàlù làárọ̀ bí àwọn èèyàn ó sì fariwo ha máa ṣẹ́dẹ̀ mètìtì tó gbé gbogbo ẹtí bẹ́ẹ̀lẹ̀ náà ní í ṣe ìjọ́nà lọ́hùn ìbẹ̀ẹ̀lẹ̀ yìí àwọn alájẹsẹ́kù kan bẹ lọ́dọọdún àáfà wọn tí máa bá wọn ṣàdúà tó bá ṣàdúà fún ọ lọ́dún mọ́tò tuntun ni wọ́n gbé fún ní gbogbo ọdọọdún ibi tí wọ́n ti rí padé mọ́tò tuntun káà tuntun planning one wọ́n sì máa dáná fún méjìlá méjìlá méjìlá méjìlá kábà kan wá dé kó ní ògbà àwọn èèyàn kọ ha bàbá bàbá tọpọ lé ẹ̀yìn ẹ̀ ní gbogbo ọkùnrin sọ́gbọ́n ńdọ́lọ̀ ń sàdéhùn fún rìbá ọlọ́run ló sàdéhùn rẹ̀ ó sì ń wo ọ̀nà tí wọ́n fi ń ṣe wọ́n sì fi ń kọ́lé wọ́n fi ń gbọ́n káà wọ́n fi ń nára wọn mọ́kà wọ́n fi gbogbo nǹkan lára fi ń ṣe àmọ́ ń gbà fà á dìde tó ní ọ̀dà lọ́lọ́mọba ní tó ń ṣe ládé nǹkan máa dé gbèsè ah. ní jama wọ́n jẹ́ palaba gbèsè ni wọ́n kú dànù ní suroku ní suroku ní suroku ni wọ́n wò wípé ah bàbá yìí mà ní ọ̀dà ń tòótọ́ àti ọ̀dà ń tòótọ́ abẹ́lẹ́ ọ̀bàlẹ́jọ́lá báwa náà káwà bàjẹ́ ńlẹ̀ àmín àmín ọlọ́ni kàǹkan tí tààfà ní kọ́ sọ tí máa wà nábí ọlọ́ni wà máa àdárọ̀ súlì náà illal bala'ul mubin kókò bẹ̀wá ni wípé méyàn báyìí gbọ́ rédíò lọ́sọ́ ni o tẹlifíṣàn ni o ẹnusẹ́nu báyìí náà lọ́sọ́ ni o pé kíní kan téèyàn ń ṣe lọ́wọ́ ò dáa á kó sí wọn bẹ̀ o. lẹ́rọ̀. njẹ́ o fi lè gbọ́n ọba àlekí ọlọ́run dáwà rẹ̀ lọ́wọ́ o kò ní í jẹ́ ọmọ rí fi sakọ pé ebi ń pè kíní yìí dáa níjọ́ náà ti ń ṣe nǹkan kan ọlọ́run ní fààyè wọn lẹ̀. Hmm. yàrá sí wọn bẹ̀ lọ́dà. والنذير هذه الآية قوله تعالى ونرى آية نعم níbòmí inú kùránì inú suratul nahali àyà 35. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء ما أبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين طيب. لما ọlọ́wọ́n á má fojú eérú ẹ̀ wá bòmí náà gbogbo wọn ṣe máa sọ bẹ́ẹ̀. وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء nánú wàlá àbáàwùná wàlá àramná mi dóní yí mi sẹ́yìn kádàlíkà fàdà lẹ́dí na mi kàbúlẹ̀ hẹn ọlọ́láwọn tí a ṣẹbọ ṣáájú àwọn ẹlẹ́bọ ni òfin dá kéèyàn jẹ́ lẹ́bọ ẹlẹ́bọ orí nǹkan rí sọ ẹni tí orí nǹkan rí sọ onírí nǹkan rí ṣe gbogbo ọ̀nà tíyàn bá gbà tó fẹ́ jẹ́ lẹ́bọ ni kó sá fún ní ti bọ dasi máa ń pariwo rẹ̀ fúnra wa tipẹ́tipẹ́ yìí pé kò ń sèpàtà bá fi òkúta sílẹ̀ tá à ń takó lè lèyàn tó ṣẹbọ àníṣẹ́ kọ́ ládì ọkàn wípé nǹkan kan lè jẹ́ nǹkan kan ó dáa lẹ́yìn ọlọ́run ẹ̀bọ ló ṣe nǹkan kan change nǹkan kan bò ní ti ọ wà lẹ́yìn ọlọ́run ó ṣẹbọ bóyá ní gbólóhùn bóyá lọ́kàn ó gbọ́dọ̀ ṣe tí nǹkan kan bá ń bẹ tí ń jẹ́ nǹkan ó change lápèjúwe ọgbà wípé ọba yìí náà ló fàṣẹ sí bí oògùn tá à ń lò ṣàìsàn parastamọ tàbá lóògùn táìsàn bá lọ wà láyé ọlọ́run lójú ọlọ. wọn ló lọ sábà bí o. bàbá àgbà nídìí ìkẹ́ ọlọ́ba ní kẹ́ wọn. amiina. wọ́n ní àfa kan lọ́dún kan àfa ń jẹ́ eh, aláwọ̀ funfun à ń gbà ní sọ́tò amánátùlá ní bàbá bá wọn lọ́mọ kí lọ́dọ̀ wọn wọn lọ́dọ̀ bàbá yẹ wọn lára wọn ò yá ṣùgbọ́n àwọn ti lọ sọ́sibítù wọn fún àwọn lóògùn báńdì kan wọn padà débẹ̀ lẹ́yìn wọn á béèrè pé sọ́lọ́ ń ti pé kógùn ó ṣiṣẹ́ kálàáfíà dé wọ́n lóògùn ò ṣiṣẹ́ ṣùgbọ́n ti dé ẹ lóògùn ní wọ́n náà lóògùn ṣùgbọ́n kò ṣiṣẹ́ ọlọ́lọ́run ló ṣiṣẹ́ ìjọna súnà súnà pányá ń wọ́n lẹ̀ yóò bá bí kánakáná funfun èdè yẹn tóbi létí gbogbo bàbá gbé ọ̀rọ̀ ń kó lọ́dọ̀ òyìnbó yẹn gbogbo wa ni wọ́n sọ fún pé abẹ́ ìwà gbọ́ àmọ̀tò kéw sí o kéèyàn tó lóògùn àti òfin yẹn kágbà tó gùn ṣiṣẹ́ amọ̀dọ́dọ̀ ṣé ìwà ṣé ìwà wọ́n sọ pé oògùn kọ́ ẹwo ẹwo ẹwo bí tawhid bẹ́sẹ̀rẹ̀ amú wẹ́rẹ́ jáde ò ní gbára lè lódodo ọlọ́run lè lò ń sábà bí bọ̀ tó ń kọ́ ṣé gbogbo ẹni tó kú láyé yẹn wọn ò lògùn fún wọn ni ògùn ah, ah. òṣèjẹ kí wọn má kú ń bọ̀ lọ́run lásìkò okú tó ìbáwọn yẹn náà ti ń lóògùn ń bọ̀ lẹ́yìn tí ń ṣiṣẹ́ amúgbàtọ́ dídí pí tí ọlọ́run pé ní gbà yẹn kò pa yẹn àwọn onímọ̀ dọ́tọ̀ àwọn àwọn tọ̀bí wọ́n fẹ́ ká sọ fún wa wípé gbogbo oògùn tá ń lò yẹn òun gangan kọ́ ni ó ń fún ní àlàáfíà nínú màjìlẹ̀ wọn wọ́n láwọn oògùn tá ń lò yẹn iní ran àwọn ọmọ ogun tọ́lọ̀ ń dá sí wa lára ràn wọ́n ara ọlọ́run ti dá síbẹ̀ tí ń dínà ìka ó tí wọ́n ráyè gbógun ta ìsàn láìsàn yọjú lára láìsàn oògùn táwa wá lò gẹ́ bí ìmọ̀ ọlọ́run tó jù sí ẹ̀dá yóò wà fáwọn ní okun àwọn àmì yẹn wọ́n á sì dìde síṣẹ́ wọn. gbogbo máa dọ́kítà sọ yẹ kò sóògùn kan tí ń bá ìsàn jàdà rẹ́tílè yóò ṣe bá jàdà yóò ṣe bá jà sóòlọ́dá ìsàn síbẹ̀ ṣùgbọ́n oògùn tá a bá lò yóò lọ ran àwọn àmì yẹn lọ́wọ́ lọ́ba sá lábàá lálàáfíà bàbá lóògùn lọ fún alálàáfíà sóògùn lọ dá àmì sóògùn lọ ẹ̀ sáàmì sára ṣebí tí wọn ò fi róògùn fún éèdì ebi ni wípé àìsàn burúkú kan ní fẹ́ pé gbogbo àmì ara ni ọkọ̀ọ̀kọ̀ ti padán. yóò jẹ́ èdè ológun náà ìjọ jẹ́ ológun ni ẹ gbogbo àrùn tí sọ́jà ara ti kọ́kọ́ pa ọwọ́ apáta ó lè má sí ìkì kò lè àmọ́ tó rí fọ́ orí báyìí fọ́ lásán ìní ọ̀pá tọ́lá ẹni tí ó mórí fọ́ pò ń bẹ̀ láàmì ó ti kú tó ti kú láti jì ní wọn Ah. ẹni dọ́fẹ̀ bá súnmọ́ yín ẹbí wọ́n léèrè pé kí nìdí tí éèdì òfin lóògùn wọ́n sọ fún yín pé ámì tí ń bẹnu ara wọ́n ti kú kò sí tí ó jí òǹkẹ́kọ̀ọ́ tẹ̀lé jí wọn mọ́ nígbà pé oògùn tá à ń lò àwọn ámì yẹn ló ràn lọ́wọ́ ló bá tán nígbà tí àmì nàìjíríà ọlọ́pàá nàìjíríà hmm. tí wọ́n ní wàhálà láàrin ara wọn sí tólóṣèlú ti pín ọmọ wọn sí kàṣà tólóṣèlú nàìjíríà ti sọ àmì nàìjíríà di pé sọ àpé ńgbà tó gbàṣẹ ìmúbọ wáṣẹ wàá mi yìí o ìwọ tó jẹ ẹ káfíńtì lónìí o ẹ̀ kìíní kan lónìí o sọ pé àwa la gbà ọ sísẹ àwa la a fi gbà ọ sísẹ yẹsà lónìí yẹsà tọ́wárí bẹ́ẹ̀ ìrẹ́ àti gbogbo tí wọ́n bẹ́ ń kí àti ẹ̀ ìwà tí ń bẹ lóde yìí ẹ̀ mọ̀ sí ìjà wọn ẹ jẹ́ kó yí wọn lọ́wọ́ ọlọ́pàá wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn àmì tẹ̀ ń wò ọlọ́pàá tẹ̀ ń wò àwọn olóṣèlú wa ti dìn kálukú mọ inú tó mọ tiẹ̀ náà. wọ́n ti sọ́n di mọ̀kọ́ sámọ̀ o. mọ̀kọ́ sámọ̀ o. ilé wa fà á tí bá fi ká wàhálà mọ́. nígbà tí bọ́ọ̀ nígbà tí àmì nàìjíríà tẹ́ ní pọ́blẹ́mù ní ìsìn ṣé wàhálà sọlọ sọlọ hmm, kí wọ́n lọ pẹ́ẹ̀tì one hour two hour three hour kẹ́lẹ̀ lọ sọ̀sẹ́ fúlẹ̀ ah, ah, ah. nílùú tó lọ́wọ́ tó ló jẹ́ yìí kẹ́lẹ̀ lọ gbé ejò ti lọ́wọ́ nú jàmá. ìgbà mi wá ní wàhálà la ní wàhálà yìí o. gbogbo léèdè táwọn ọ̀básẹ̀lú tí wọ́n débẹ̀ yẹn wípé torí pé wọ́n wọlé ẹni ọ wọlé ẹ má jẹ́ kó rí ṣe. jàmá tẹ bá wá di Boko Haram dáadáa ẹ mà pé wọ́n fi ń gbógun tira wọn ni òṣèlú ní mẹ́mẹ́ níbo ni bá burúkú yẹn ń bà wọlé òun tẹ́ lòun ló ń bà wọlé ta ló ń kọ́ fún wọn. a lè mọ̀ yí pé alọ́lọ́hun jama wàláyà alọ́lọ́hun. akíkà sẹ́gbàwò níbà àládà ṣùgbọ́n àwa ní tójú yẹn lọ hmm, tó tó mú jùlọ hmm. a sì ń lò ọlọ́run sí ń gbà ah. ní tàbísírí èsì anẹ́bì kan ń bẹ̀ ńlá lé lọ́wọ́ ẹ̀yìn èèyàn wípé ẹ ẹ̀yìn tẹ́ ẹ máa ti lọ torí àwa

ẹni tá a nítàn máa sí tàbí pé pẹ̀lú àtìmọ́sẹ́bọ̀ rẹ̀ yìí tó bá tó rúrù nàìjíríà lẹ́ẹ̀kan sí bọ́yá ó lè lo sábàbí fún wa jáwá dúpẹ́ fún ọ̀nà tẹ̀síìrì tí ń bọ̀ ó tó wọlé padà ó ṣe àbí òṣè jàmbá ó ṣe bẹ́ẹ̀ o ṣe mọ́tàn rẹ̀ ó ṣe àdẹ̀rí gbọ́dọ̀ yẹn wí níbi ti gọ́fúnà ààrí hmm. ah, ọlọ́run jẹ́ àrí nítorí pé èèyàn kàn wá lọ títí ọ̀rọ̀ gọ́fúnà sí gọ́fúnà a ò rí ẹni tó bá dé gọ́fúnà tí bá ń ṣe dáadáa láàmà sọ̀rọ̀ rẹ̀ ààrí ààrí ẹnìkan pàtó taliwa kó gbogbo àníyàn lé lórí fún ẹ̀yin èèyàn pé lágbájá yìí o ààrí àwọn tá a rò pé wọ́n jọ ọlọ́run ló wá tí wọ́n wọlé ọlọ́run yọ wá tí wọ́n wọlé international akiramakunwa abasabama àwọn títa wọn ìta wọn sọ pé àà ah, ah, ah, àà tẹ́lẹ̀ bá di gọ́vùnà lọ́wọ́ rú bí ìpàdé ẹ̀ bá rú kí lè yẹ fẹ́ kó dànù náà ẹ̀yìn ẹ̀sẹ̀ àwọn àrùn nígbà tí ọlọ́wọ́n ń wù àbá ìgbé à ìbá ìgbé ọ̀dá pé aláìmọ̀kan ni yí tẹ́ ẹ̀ mọ̀ la kí n tí ẹ̀jẹ̀ ó débẹ̀ náà ipò tí ọ̀làlà gọ́vùnà wọn débẹ̀ alùsùnà sàbámà síbẹ̀ láti máa pé ẹnìkan lẹ́yìn ẹnìkan tá gbé lọ́rẹ̀ẹ́ o tí ìbá ṣe kí ọ̀dá sọ́yà tiẹ̀ mẹ́nu débi ọ̀rọ̀ ṣùgbọ́n rárá àmọ́ àgbọ̀dọ̀ mọ́ sọ ọ́ títàbá wòran tí n tí ọ̀dá fi gorí wa mọ́lákùgbà bí fáwọn èèyàn jẹ́ òní mo ní à pèsè yìí mákindé wọlé ẹ̀yìn èèyàn ẹ̀dí pẹ́pẹ́ lọ́run mọ́ládùá ló àdúrà ló gbà àdúrà ló gbà kí lọ́mọ ti bẹ́lá bẹ́rẹ̀ والله يعلم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون أما ìbẹ̀ بعد dé gómìnà tó ńgbà kálà ń bẹ ń bẹ ní ọdún tí akálà wà ń bẹ a wà ní wàásù ní máàdì àrọ́bí wọ́n á sọ̀rọ̀ nípa kálà wọ́n á sọ pé kì sí pé torí bọ́ jẹ́ kírísítẹ́nì mi sọ bẹ́ẹ̀ ntí ntọ́sẹ̀lẹ̀ la fi sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún yẹn pika ní mùsùlùmí àní bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lábẹ́ ìdúpọ́pọ́ lọ́rùn kò sí ẹnìkankan tó lè ṣe kan ṣé ìlọ́sọ̀báhùn nígbà bá tilẹ̀kùn lé wa táàyè gbójúmọ́ kò sí aláyọ̀ lè sọ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. níjọ́ àti ń bẹ lọ́mọ tó. kọ́lọ́mọ́jì orí bẹ́ẹ̀ láíláí. amina. wọn ni wá sínú lé wa lọ́dún yìí. wọn wá sínú wá lé wa lọ́dún yìí. ẹ̀rọ adé ya wọn ọha lọ́dún yìí kò sí kankan bẹ́ẹ̀. àní fún ní ájì tí wọ́n rán mi yàn. dìrẹ́ mú awà lọ́mọ akéwú ọmọ kéwú náà ni wá ní sí o ṣùgbọ́n olówó alójú o àbáni ti kú o nígbà bá ní nǹkan bẹ láyé la máa dásà yẹn pé ọmọ kéwú la wà ní ìṣọmọ kéwú rẹ máa ń sìn o. ara bí ẹ ṣe náà ara bí. ọdún tá a wà bẹ́yẹn ní ọ̀rọ̀ kan gbé mi délé adébúbú nígbà náà bàbá ìmáàmù bóyá ìrántí yí àyẹ tórẹ́yìn lẹ fi lẹ fi mobilẹ́tẹ̀ ń gùn tán náà ẹ̀yìn lẹ fi gbé mi wálé láti bẹ̀. ọkùnrin a bá àṣẹ àṣẹ àṣẹ wà lábá débẹ̀ ń débẹ̀ láyé mo wá débẹ̀ ń tán náà owó ńlá ni wọ́n fún wa ń jọ yẹn owó ńlá wọ́n fún èèyàn méjì ní pọ̀n méjì àbọ̀ pé méjèèjì pọ̀n méjì àbọ̀ ìgbọ́nà lọ́hùn kéèyàn bá fún èèyàn ní nísìnyí ó ṣe déédéé bíi bóyá bíi ten ten thousand ní two fifty jọ náà ìsìn yìí. ìní owó tí mo lè fi ra nǹkan tí ń bá ń bọ̀ wálé jọ́nà láti mọ̀ lété owó ọkọ̀ jọ́nà bóyá sísí àbí tọ́rọ mi màmá bóyá ló tí ń bẹ lọ́wọ́ owó tí wálé náà tí ń bẹ lọ́wọ́ mi ṣùgbọ́n mi mú owó yẹn kó ọba tó dá mi ọmọ tí mi wọ́n lè mìíràn nìkan jọ mo bùn ọ mi ní gbarú owó yìí torí aṣàdúrà tán wọ́n gbà kù tiwa wọ́n náà máa dìbò síbẹ̀. wọ́n fẹ́ nìkan kan ní pásù ìdìbò kọ̀ọ̀kan àwọn tẹ̀ àwọn jùbẹ̀ àwọn tẹ̀ àwọn jùbẹ̀. mo ní ah, àdúrà ni àwọn afọ àsọpá wa fẹ́ sí ń bì. nítorí kó mi rà ni pé ká níbẹ̀ lọ dàrú ní ìsìn wọ́n bá wa kó wa ah. níbo wọn sọ pa àlọ́. <laughs> máa sọ fọ́lọ̀ bí wọ́n lọ́hùn ní ti dérú bí ibà ìmá o níjọ́ náà mi tí ní kàkà o. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حاسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إيان لولوني إيان ما أني a ò sọ eléyìí láti fi yinra wa ṣùgbọ́n à ń sọ yí pé tíjọba kan bá ṣe dáadáa a sọ tó bá ṣe ń tí ò da a sọ àìsè ní tán lè sọ pé ó kú bẹ́ẹ̀ dọ́dọ̀ wa ná ńdọ́ta àti ìtúbá yọlọ́hùn sí bẹ́ẹ̀ alhamdulillah ńlá ìsọ̀rọ̀ débẹ̀ alájì wa kí sọ̀rọ̀ àwùdí nǹkan ló máa ń sànú ẹ̀ àmín asọ̀rọ̀ kan níjọ́ òní nípa ẹnìkan tá a rò pé gidi ni alájì wa ń sọ fún mi wípé àwọn ń sọ̀rọ̀ ló bá gbẹ́nu gbèkúgbè ah, níwájú àwọn wípé òun gbọ́ ẹ̀sìn ìsìlámù yìí kọjá kẹ́nìkan tó máa láàyè o ah. ajakile ní àwọn sọ pé à ah, lágbájá lẹ́nu ẹ àwọn táwọn òtí ẹ̀yẹ táwọn ògbóǹdì tí àyí ẹnu àwọn ọ̀gbà ìwọ tọ́ọ̀kà ka ìwé ka mara wọn fi ka àdísì alájà náà sọ pé aka àtọ̀ ọ̀hún báyìí afi bí hàn pé wò wo apá àwọn sẹ́gbẹ̀ẹ́ apá rẹ̀ apá ọ̀dà àdìtì ẹ̀ lọ ah. òun á sì máa Ah, ah. àti kúlíkúlí àtẹ̀pá ah, tọ́bá kàrà kó ń jẹ tí ò dáa ó ló ń pé wà láì tẹ́ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ yìí ní ní délé ẹ̀ tẹ́ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ mi ní délé ẹ̀ ó láwọn ní kó mm. ń wálé ẹ̀ òun ò ní délé ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ nọ́rọ̀ fún báwọn gbogbo èèyàn ni ó sì ẹ̀dà jẹ́ ni ó sì dára tó jẹ́ wàlúkọ́lá máa mọ̀ yẹpẹrẹ wa a ń sọ wípé ọ̀tẹ̀ yìí ni kálukú máa dàmà ẹ̀yin ẹ̀rú ọlọ́yìn ẹ pè ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa pè yóò sì dáhùn gbogbo àti ń bẹ lábẹ́ kí nàìjíríà máa dàrú báyìí kọ́lọ̀ máa ní kú wọn kò lẹ̀. àmínà àmín àmín àmín. ìlú tó kú fọ́lá ọlọ́run tó báyìí. wọ́n dẹ̀ sọ́ra lukú dọ́lọ́ sí i ọlọ́run ìkápá ìkápá gbogbo wọn ń bẹ lọ́rẹ̀ ọmọ nàìjíríà tí ma fún nírò pé wọ́n fún ní físà ní ìlú kan tí ó yẹ kí kọmọ nàìjíríà tó bá bí ní kankan ń bẹ̀ kọ́ sọ fún ẹ pé ẹ wá ń bí ni ibo lọ́dọ̀ yín yẹ fún yàn físà wa bùkátà wá pé bàbá ìbánisàdúrà sí ẹ̀yìn pásípọ́ọ̀tù kan fún àǹfíìsà àti mánífù ní wọ́n á dá akọ bẹ̀ yóò àbọ́sí nínú bí ah, ọlọ́run ṣàánú wa o. níbi jẹ́ pé nítòní ibi ni wọ́n sátìkò wá ibi ni wọ́n sátìkò wá tó máa tàbí ẹgbẹ́ owó tó máa mọ́kò nàìjíríà owó ni ó dà lù wọn lọ́rùn ìbòlẹ̀ yìí wá tún ní a máa bá yín bẹ lọ́rùn tẹ́ rí bí lọ́ọ̀bẹ̀ ọgbẹ̀nù tán o yàmá ìmọ̀ pé ó nà kàtà ọlọ́run ààwẹ̀ tá a wà nú ẹ̀yìn lọ́lọ́run èèyàn bú ẹ̀ amínà sàn àwọn náà kú máa gbọ́n ń sọ yìí. Ah, ah. wà wa. kí wọ́n mọ́ tètè parada kàdùkọ́lọ́ ìmọ̀ lọ dàtọwọ́ rẹ̀ lẹ̀ lẹ́rọ̀ hmm. ọlọ́run tó ní wọ́n gbà wá lọ́wọ́ wọn. àmín àmọ́ bẹ́yìn náà bá wá débẹ̀ hmm. ẹ má gbàgbé àdéhùn torí gbogbo àtàǹbẹ̀lẹ̀ náà hmm. ní kálukú náà ń ṣèjọba láàyè rẹ̀ níṣe bùṣe rí o kálukú ní ń ṣèjọba àkàǹbùjọba tí ń bẹ lórí àga ó dùn bú ó dùn sọ̀rọ̀ tí wọn kálukú náà bẹ̀rẹ̀ lórí inú ilé lọ. sọgbọ. Hmm. inú ilé kálukú wa bó níjọba rẹ̀. wà sí hmm, ya. lọ́dọ̀ aya lọ́dọ̀ ọmọ àfa sọmọ kí ọmọ kí ó sáfà ọ̀rẹ́ sọ̀rẹ́ bó là ń ṣèjọba bẹ̀. ẹ já sára o. náà ọlọ́run ní inú sọ́tù nahal wípé wọ́n sọ wípé وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء gbọ́lọ̀rọ̀ bá wa fẹ́ ká máa ṣẹbọ àwọn alẹ́ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run mi ń sẹ́yìn kódà nǹkan kéréje sí lọ sọ́sẹ́ lẹ́yìn ọlọ́run ẹ máa gbọ́ ẹ máa gbọ́rọ̀. nahnu wala aba'una. àwọn àtàn bàbá wọn. wala harramna min dunihi min shay'in. sáwọn àlèrọ náà sọ nǹkan kan mí dèwọ̀ bódà bó kéré bí ọmọ náà gún lẹ́yìn ọlọ́run. kadhalika fa'ala alladhina min qablihim. ọlọ́run àti aṣáájú wọn bí a ṣe ṣe nìyẹn. wàhálà ala rusuli illa al-bayan ọlọ́run ní kò kan òjíṣẹ́ iwájú kò mọ̀ jíṣẹ́ lọ ẹ̀yin òjíṣẹ́ ẹmọ jẹ́ tí mọ̀ ní ẹmọ dámi dáwọn ẹfi mú sí wọn ẹfi ẹpè mi àti wọn sílẹ̀ ebi náà láti náà ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí ẹnu káwa pariwo náà ni ẹnu ká pariwo náà ni kẹntì ọgbọ gbọ fúri ara ẹ ẹn tí ó sì lágídí kọ lágídí fúri ara ẹ náà nígbà ọlọ́run bá dé ilé ẹjọ́ ṣojú wa okùnkù ń dé náà ètí ń kàn wọ́n yìí wọ́n ò wọ́n lè kà wọ́n láíláì kọ̀kan dání kọ̀kan dání tí ọba olókọ méjì ni àwọn ọlọ́yẹ̀ ká máa gbójó sí ń gbé wọn yìí ìbánà ní mílíọ̀nù lọ́wọ́ abákan ní mílíọ̀nù lọ́wọ́ tí ó gbára wọn lẹ̀ tara. ẹ̀ka dáàrọ̀ yìí wọ́n ní ìgbà tí wọ́n gbé ńlẹ̀ five million ló ń san nígbà yẹn ń kọ́ ọ ní five million ló ń gbé ọ. yóò ní jù bẹ́ẹ̀ lọ. wọ́n mà gbóhùn ní náà wọ́n fi gbé ọ. àbí ọ̀gùn ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. sówó rẹ nìkan lè tí ó ti ń dàn tán ibi tó sọ sí nìyẹn. ẹ̀ bá ti ná lọ́nà tó dáa wọn àti máa gbé yín ẹ̀jẹ̀ máa fi yà ẹ máa fi yà sán hmm. wọ́n gbé ọkùnrin kan para ẹ̀yìn ẹ̀yìn ọ̀n tí máa ṣe táyà ti jẹ́ organizer ah, ó wá lómi lára èèyàn tó ṣe ni ó ah. jáde yóò máa lọ bí iṣẹ́ rẹ̀ wọ́n ṣe bí mínísà ni. àsanmáwù ni ní alágbé àsanmáwù ni. ìgbà wọn gbé débi tí wọ́n gbé lọ àwọn àrògbé bó ṣe tóun èèyàn ńlá ni ah. kẹ́lọ́ ṣe tíì fún ló bá jẹun bébí máa múlé rẹ̀ kọ́ dí ẹyin sí ní máa gbé bọ́ọ̀lù lé lọ pé kó pe àwọn èèyàn rẹ̀ pé wọ́n ti gbé ọ o wọ́n ní èèyàn mi ẹ bá ń kí ẹ ń dúpọ́ lọ́wọ́ wọn o ìtì ìdíjẹ́ lé mọ̀ ń jẹ́ mi ẹ bá ń dúpọ́ lọ́wọ́ wọn o wọ́n ní àsọ́lọ́sì lé léyìí. ṣé máa ń sàkọ́ òrọ́pù owó àti àmọ̀wò. àsọ́lọ́sì ni a bí àsọ́lọ́sì ni a sì bí. Allahu Akbar àsìgbé ó fọn sára ó fi. gbogbo àwọn tí a ń gbé yẹn ará àtàkì ń gbé wọn ará alé wọn ní ń gbé wọn a ní a ń sọ fún wọn pé ó ti jáde ọ̀nà bí àlọ́fẹ́ gbà ó ti ń bọ̀ owó àlọ́wọ́ ẹ̀ ẹ báyìí ti gbà á iye báyìí ti wá olórí gbogbo ẹ̀ sì lè dákọ́ ẹ̀yẹ̀kẹ́ ò lè dáṣẹ́ bú ṣe àkàn ní ara ìlọ́tẹ̀ ìdúrówò ìkó ẹkó tán ẹkọjú wọn sóhun alẹ́ La ilaha illallah àmì ń bẹ tí máa mọ̀ pé ó lè fẹ́ ṣe wọ́n ìwọ̀n lọ́pàá dánù tí máa bá wọn ṣiṣẹ́ bí tí ẹ̀yẹ òṣìṣẹ́ ọlọ́run yẹ sí ni ó àmín ọ̀sàmí kíkìlà ní ẹ́ dórí mọ́rin ní ẹ́ pẹ́ẹ̀dọ̀gbọ̀n pẹ́ẹ̀bí tí wọ́n ní ẹ̀wà kọ́lé sí ọ̀nà bí àjàalẹ̀ níbi tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ah. wọ́n dẹ̀ wá ń fún yín ní dépò kẹ́ gba èlé olówó sẹ́nìsìn 3000 wọ́n láwọn máa fún yín ní 20 20000 lójúmọ́ àmọ́ ẹ̀ ní lọ́ọ̀lẹ́ o àwọn ọ̀bẹ̀ kí sẹ́yìn ó kó sọ́ọ̀ so ẹ ẹ̀ má gbé fóònù ẹ má gbé fóònù o oṣù kan lè máa fi ṣe gbogbo ẹ̀ iṣẹ́ tó gún òṣìṣẹ́ ó ṣe wọ́n á gba ọgọ́ta òṣìṣẹ́ sí i wọ́n àgbẹ̀wò lọ́lẹ̀ wọ́n sèré síbẹ̀ nǹkan ẹ sọ́ra fún iṣẹ́ tó yẹ torí wọ́n lè wò wípé ìjọba parí iṣẹ́ nǹkan gbogbo owó tí ẹ gbà náà lẹ owó ẹ̀mí lẹ gbà wọn àná àwọn ojúwe fún àti wọn àwọn tí ń lé mọ̀ bí ẹ lọ pọn dànù torí pé tó bá ti àwọn ẹ lè ronú pé ilẹ̀ tá a gbẹ́ lọ́ọ̀lẹ̀ yìí á kí ni fẹ́ máa fi ṣe torí owó tí wọ́n fẹ́ máa kọ́ síbẹ̀ kọ́ torí bàbá Buhari kọ́lọ̀ ń bá ní ràn lọ́wọ́ àmìnà nínú tó rí ṣe nìyẹn owó òṣè kó sọ́dọ̀ ìjọba má wọ́n kó owó ìjọba wọ́n à ní ìjọba náà lókè tó máa sọ owó òun ẹ máa wo ẹ máa wo wá ìwà ọ̀daràn kéèyàn jí nǹkan kó tó pé wọ́n náà tó máa sọ nǹkan ẹ̀kọ́ lọ sọ́nu o abẹ́lé jíwò ìjọba tó kọ lọ báńkì ta ní sọ báńkì ìjọba náà Buhari bíbẹ̀ yẹ ọ̀sọ̀dọ̀ tí lówó ṣàlàyé gbogbo nǹkan gbà lóṣù oníyẹ ṣe bí n tó gbé àwọn kan lè láìpẹ́ nù tó gbìyànjú gbáyìn <laughs> ilé ńgbá ilé láwo hmm. ó sì lè tẹ wọṣẹ million owó Nigeria, nàìjíríà millions owó amẹ́ríkà millions orí ẹ̀dẹ̀ ń gbà lọ́dún kápá ẹ̀ náà kankan bẹ̀ ẹ̀já bẹ̀ jẹun. Hmm. ẹ jẹun ẹ jẹun rárá. ní bólẹ̀ ti rí ní kùn sí ń yọ yìí. ibi ìdájọ́ sì ni ó tún nìyẹn pé ẹ wá sọ bí ẹ ti rí lọ́ba di wò mí wò Buhari kọlọmba ni ọ̀nà lọ́wọ́. amina. Ah, ẹsàmì dáadáa àmìnà ọ̀sá sí lára wọn tó hàn lè mà lọ́dọ̀dọ̀ ń bẹ́ẹ̀nù lórí dúdú wípé ìwó ní kàkàrìrì kan kẹ́nìkan kò ń fẹ́ gé kí ayé ọ̀dà kébi máa pààyàn pààyàn pààyàn pààyàn yìí ọdún mélòó kan lè yóò gbé láyé nǹkan náà. jẹ́ tó yóò jẹ́kún jẹ́ ní yóò jẹ́kún bẹ́ẹ̀. ọdún mélòó yóò gbé láyé nǹkan. bí dúdú ṣe ń rori nìyẹn. dúdú borí pé kọ́mọ tó ń bisá yóò ṣe dáadáa. àwọn tí wọ́n ṣáájú wa lọ òwúrọ̀ àfikàn wàhálà yìí àwọn tí wọ́n ṣáájú wa lọ wọn ò bá wa rò láfi ní wàhálà yìí ní àti máa pèrò ní rédíò atẹ́gbọ̀n àwọn afẹ́sẹ̀ mi lọ́pọ̀lọ́ ń gbà mí wọ́n lè gé mọ́ lẹ́nu o àmọ́ yóò ti ẹ̀kọ́kọ́ rí bí sẹ̀sà ìgbẹ̀ ẹ̀ máa pariwo àwọn kan tí wọ́n ṣáájú lọ pé èyàn kò sí tí wọ́n ṣe ìyẹ́ nípa apá ajẹ́ran ni àní ọba ti ajẹ́ wọ́n bá gbé mọ́ lẹ́nu tọ́lọ́ lọ́wọ́ wọn ní afábùkù kan ọlọ́wọ́ wọn ni wọ́n ní ayàlú ìbáṣepá àti á lọ wọ́n sẹ́nà dáadáa lẹ̀ fún wa àwa kan wàhálà sáwà nìkan là ń bẹ láfíríkà ni sọ́lọ̀ ọ̀kẹ́ wa tó ni àmọ́ páńpẹ́ tá a wà nú ẹ̀ yìí ìrúnkùn tí ń hun ń jọ yẹn nìyẹn àmọ́ lójú àwọn èèyàn tí ń bẹ láyé ń jọ náà èèyàn rí ni wọ́n kọ̀dẹ̀ sájọ̀ tí ká ló kó fi jọ náà pé ìbá ṣe bí àwọn àlú tí wọ́n yípo wa gan tí wọn ò tiẹ̀ fẹ́ẹ̀ tó wa ṣe bí wọn gbúrú ayíta ń gbé yìí kò sí rẹ̀ aká ìyẹn fọ́pọ̀lọpọ̀ ọbalikọ́lá kó sàlékún àánú ẹ̀fà wà ẹ jẹ́ ká lọ sí ẹjá súnsàlẹ̀ faradallahu alayhim shubuhatahum bi qawlihi mú tẹ̀ ti ẹ ti sún ẹ ti sọ bẹ̀yẹn mo fẹ́ ká lọ bí fíkíulẹ̀ àyàtì awulẹ̀ àkàm fíkíulẹ̀ àyàtì awulẹ̀ àkàm dálàtìlẹ̀ àyàtì alàmà yẹlì awalan إن اعتذار الكافرين عن كفرهم بما يشبه قول الجبرية لو شاء الله منا ألا نشرك لم نشرك اعتذار مرفود لم يقبل الله تعالى لأنه سبحانه أعطاهم عقولا كاملة وأفهاما وافية وأقدارهم على الخير والشر وزال الموانع بالكلية عنهم فإن شاءوا عملوا لخيرات وإن شاءوا عملوا للمعاصي والمنكرات àwọn àfà wọn gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wọn gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kò lè yé wa dáadáa wọ́n ní àròyé bú tí àwọn káfìrí ń ṣe tí wọ́n fi gbé kọ́lẹ́ fi gbé káfìrí kúfùrù wọn lẹ́sẹ̀ bí gbóló àwọn tá a dákọ lẹ́ẹ̀kan àwọn ẹni mẹ́ẹ̀ pè wọ́n ìgbé tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ọba fẹ́ fáwọn ní sáwọn ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n ń sọ àròjàre kan tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn wọ́n lọ́lọ́wọ́n gbá o ọlọ́wọ́n gbàròjàre yẹn torípọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá fún wọn nílẹ̀ aká ètò pé kí náà bá nílẹ̀ aká ìtọ́lọ́ fún wa wa àmọ̀ wá àfìyà ó sì fún a ní níta fi ń gbọ́rọ̀ yé tó pé lẹ́yìn náà ọwọ́ ajékẹ́ni kọ̀ọ̀kan wa kápá ó fún a ní kápá tá a lè fi ṣe dáadáa ó sì fún a ní kápá tá a lè fi sẹ́yìn fún láburú pé dáadáa ni a lè ṣe ìkànnà wa ṣe àáfàá wo ló wá wọ́ kálukú lé wá gbọ́rọ̀ lọ́n báyìí síbi ẹgbẹ́ ẹfẹ́ wà ní ilẹ̀ wa ń bọ̀ yìí nìsín ṣé bí ẹ ti wá òun láti lè yín ṣọ́ọ̀bù yín kódà kó jẹ́ pé ẹni ṣọ́ọ̀bù rẹ̀ jìnnà pé agbenibí náà ni ṣọ́ọ̀bù rẹ̀ wà ẹni tí lè rìn jìnnà agbeni náà nílé rẹ̀ ṣé lẹ́nu ilé rẹ̀ ń èso èso èso rẹ̀. gba pé ibi tí gbé tó fẹ́ wá ó súnmọ́ bí wá sí wá ní òfin wá sí èsù tí ó pàdé ẹ̀ èsù gẹ́gẹ́ ní ọmọ kó alẹ́sẹ̀ kí lọ yìí tẹ́bá nìkan ní ìsìn tẹ́bá bá ń sọ́ọ̀bù tí ọ̀wà àbẹ́ bá ń lé tí ọ̀wà ọ̀lọ́ tafsiri ni olésù náà ní jàre kẹwàá bí pé ọwọ́ ló ti lé ọmú ní àbẹ́sẹ̀ ń wọ̀ bọ́ náà tọ̀ lọ ibi lawáyì nígbàtà fẹ́ wá ọlọ́nfà ní kàpá tààlẹ̀ fi ṣe dáadáa tààlẹ̀ fi jìnàtà burú ẹ̀ndẹ̀ sàbúrú náà ọ máa máa sí ni òun náà máa fi ò dáa gbogbo àwọn tí ó sì lè jẹ́ ń tó lè kọjú wa ọlọ́run ti bá ní mú kúrò lọ́nà ṣe bí lají láàárọ̀ ìyájí dáadáa sáyé kò forí fọ́ wa àwa gangan kò fẹ́ dọ̀dún ìyàwó wa kò sí ọmọ wa ṣe wàhálà fún wa ṣe bá màmá ni ọmọ pọ̀ lọ́nà fún wa adẹ̀wà ń lo àǹfààní yẹ adẹ̀fi wá tó bá rí bẹ́ẹ̀ kò sẹ́jọ́ o bí ẹ bá fẹ́ wọ́n lè ṣe dáadáa o tó bá dẹ̀ fẹ́ wọ́n lè ṣàbúrò o. lábà ńbọ̀ ọlọ́ba nǹkan orin nìsí orin tí mo ní kẹ́ ọba nǹkan nìsí afọ àwọn bọ́ síbẹ̀ wọ́n ní pọ́yẹ̀ kì di sa alitawu. wọ́yẹ̀ kì fi kanákídá ànàmẹ́ kọ́ di sa alitawu. làdákú lè fi tírọ́tí. mínàlẹ̀ òzìrì mẹ́rin dúdú làdákú lè nádírọ̀tí. kúrò fi tírọ̀tí. mínàlẹ̀ òzìrì mẹ́rin dúdú làdákú lè fi tírọ̀tí. kíkà nákídá anna máa kọ́dísà àlìkáwù. wọ̀yẹ̀kì fíkà nákídá أنما قد سألتهم من الأسر مردود لدى كل فترة من الأسر مردود لدى كل فترة من الأسر مردود لدى كل فترة أفعني أتي يكفيك نكدا أتي láti dẹjọ́ rẹ nù. Ànàmá kọ̀dísà àlìtàwù. Gbogbo tó ń bèèrè, gbogbo tó ń sọ yìí, ẹ́ẹ́ kádàrá ọlọ́ọ̀ni, kádàrá ọlọ́ọ̀ni, kádàrá ọlọ́ọ̀ni, ó ṣe dáadáa, kádàrá ọlọ́ọ̀ni. Ìjọ tó bá ìjọ tí ìjọ tí wọ́n bá ní kò ṣe dáadáa ní rántí kádàrá ọlọ́ọ̀n. Hmm. Yóò sì gbàgbé kádàrá ọlọ́ọ̀n níjọ wọn bá ṣàbòsí sí kó ìgbà pé sówó òun ló jí máa lọ kádàrá ọlọ́run ni wọ́n yà kì í fi kànákítá anamá kọ́dí sa'alita wù. Wọ́yẹ̀ kì fí kànà kìdán ànàmà kọ́dí sa'alita wù. Mínà lè ó sírí màrìdúdún ládá kùlè fìtìrọ́tì. Mínà lè ó sírí màrìdúdún ládá kùlè fìtìrọ́tì. Mínà lè ó sírí màrìdúdún ládá kùlè fìtìrọ́tì gbogbo àròyé tó fẹ́ máa mú wáyẹ màrìdúdù ní màrìdúdù wọ́n ti dàlú ọ̀láyà làdákùnlé fìtìrọ́tì gbogbo ẹni gbogbo gbogbo gbogbo fìtìrọ̀ láyé gbogbo tọ́lọ́ ń dámọ́ ọmọ lára àdámọ́ ọmọ ó takorú àròyé kú yẹn lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ haúsá lọ́dọ̀ ibo lọ́dọ̀ funfun lọ́dọ̀ pupa gbogbo fitrọ tọ́lọ̀ ń dá sókè pẹ̀ ìlọ́mọnìyàn ló takò. nínú ìlú òfìrí mẹ́rí dúdú ládàkù lè fètè àti nínú ìlú òfìrí mẹ́rí dúdú ládàkù lè fètè àti. àfààní ṣe bí fàáńtàtù ìbú tọ ìní ìnájẹ̀mí àhún fàáńtàtù ìbú tọ ìní ìnájẹ̀mí àhún fàáńtàtù ìbú tọ ìní ìnájẹ̀mí àhún síbẹ̀ ilẹ̀ gbé lọ. fàáńtà tó hìbù tọ́ ìyínà ẹ̀mí àwọn. ẹ má jọ dàbá pàgbé kìíní fọmọ tí bẹ lẹ́yìn yẹ. فأنت تحب الطاعنين جميعهم عليك وترميهم بكل مذمة عليك وترميهم بكل مذمة فأنت تحب ṣebí wọn náà gbogbo tọ́ ìmìnà gbogbo ẹni tí bá ń búwọ tù ìbù lọ́mọ́ dú padà fa'anta tù ìbù tọ́ ìní ìnà jẹ́mí àwọn ìbùwẹ́ bá bú ọlọ́mọ́ bú padà ègbéyàn lérí kádàrá kẹ́ni ó pò mọ́ ara rẹ̀ wọn kan wọn kan ojú rẹ̀ kò pé à ẹ̀yin kọ́ kádàrá ọlọ́ni fa'anta tuhibu tọ́ ilé ìrìnàjẹ́mì àwọn tẹ̀mí àwọn ní hmm. gbogbo ẹni bá bọ́ọ̀lù ó kú padà èèwò pé à ilé ìkòtò yẹ kádà lóhùn ó kú padà kó dàbí wèrè bú ọ bú tí ẹ alẹ́kà wà tẹ̀rù mi عليك وترميهم بكل مذمة وترميهم بكل مذمة tí wọ́n bá bú ọ léèbú kan mẹ́wàá ló bú padà tó yẹ kí wọ́n mọ̀ yí pé ah, ah, ah, òun làákà ìní ọ̀ èso ọmọ lọ mẹ́sì wá lè olóhùn lẹ́nìkan ó bú pé ọjọ́ ní èkú ayẹ̀ wọ́n gbọ́ abẹ́yẹ níbìkan èèyàn wá ní òun ọ̀dáhùn ọjọ́ pípé nìyẹn ìwọ náà mà ní àfà ìwọ náà mà ní wọ́tẹ̀ni hálù wọ́tẹ̀ni hálù mọ́ wàhálàkà mi kùlì fìrìkọ̀tì wọ́tẹ̀ni hálù mọ́ wàhálàkà mọ́ wàhálàkà wọ́tẹ̀ni hálù mọ́ wàhálàkà kùlù وتنحل ما ولا تأكل موادة وتبغض ما وتبغض من كل فرقة نواك من كل فرقة وتبغض ما نواك من كل فرقة نواك ẹni bá ń bọ́ sọ̀rẹ̀ wọ́n tẹ̀ ní ánìlù kulla mawadati tàbí sọ́fúnwà mawadati síbẹ̀ ń bá ti lè mú ọlọ́rẹ̀ lọ́la ìfẹ́ rẹ̀ bọ́rùn òhú èsè ìyàrí tó bá wọn. wọ̀tẹ́ni alùmọ́hùn wà láàkà kulla mawadati. ìfọ̀fọ́ mú ọlọ́rẹ̀ lọ́la fẹ́ wọn bọ́rùn lọ́la fẹ́ wọn bọ́rùn ọ̀dà tó bẹ́yẹn èsẹni tí a máa sin tí ọ̀dá sí tí wọ́n máa ń ṣe ń tọ́dà padà irú wọn kọ́ bá kí ẹ. wọ́n tún bò gídùn máa ń na wá kàmí kò lè fi ẹ̀kọ́ tí wọ́n tún bò gídùn máa ń na wá kàmí kò lè fi ẹ̀kọ́ tí. ṣebí wọ́n ni tọ́mọ bínú sí gbogbo ẹ̀ ń bá ti bá ọ̀sọ̀ ẹni ọjẹ́ máa ná wáàkà ẹ ń bá ti lè mú ọlọ́ta báyìí kódà ibi tó ṣe dé gbogbo ẹni tẹ́ni yẹn ò tún bá sọ̀tà ó tún fẹ́ kán máa bọ́ gbógun tì í kọ̀tọ́ àwọn òṣùpọ̀tọ̀ bí ń bá wọ́n jà nìkan ìyàwó rẹ̀ ò ní jẹ́ ó kí mọ́ tí ìyàwó rẹ̀ bá ń kí yóò díjà ọmọ rẹ̀ ò ní fẹ́ kó kí mọ́ tọ́bá ìlọ yóò díjà tó rí ọ̀rọ̀ gbélé ní kádàrá ń bẹ̀ wọn ipe kìíní owó rẹ̀ tí ó jẹ mọ́lẹ̀ yẹ kádàrá ọlọ́ni kẹ́kẹ́ sọ pé ọmọ yẹ ká bẹ̀rẹ̀ pé ẹ má bẹ̀rẹ̀ kádàrá ọlọ́ni báńkì sí sí atm rẹ̀ ọlọ báńkì o kò gbé lórí kádàrá وحالهم وحالهم في كل قول وفعلة كحالك كحالك يا هذا كحالك يا هذا بأنجاه حجتي كحالك يا هذا بأرجاء حجتي wàhálùhùn ìṣesí àwọn èèyàn fi ikú lè kọ́ lè wà bí láti ìṣesí àwọn èèyàn níbi iṣẹ́ ṣíṣe ìṣesí àwọn èèyàn níbi ọ̀rọ̀ sísọ ebi bi kàhálíkà kàhálíkà yá ti ìṣe sí wọn yàtọ̀ fún ṣe ṣe tiẹ̀ náà irú tí a ń sọ ìwọ náà ń sọ irú tí a ń ṣe ìwọ náà ń ṣe wọn ò ṣe kan sí ọ kó o sòdì kéje ẹ̀ sí wọn tẹ́ máa ṣe dáadáa sí ọ dáadáa ló ń ṣe sí wọn má ṣe ń tí ọ̀dà sí ọ ń tí ọ̀dà ló ń ṣe padà ògbélé ní kádàrá ń gbà yẹn èyí tá a sọ yìí èyí ni àròjàre tó fẹsẹ̀ múlẹ̀ oògùn tẹ́lẹ̀ nìkan ní ìsìn kẹjọ sàdé lórí orí pé ẹwà 10,000 kọwa parí jẹ́ tán kó pé ńgbà mo gbéṣẹ́ fún yín owó tí mo ní lọ́njọ́ yẹn 100,000 ni àmọ́ lè ní lábẹ́ ìpẹ́bọ́ lọ́hùn ó ti wọ́wọ́ mílíọ̀n fún lè léyìí ìlú làdé òǹkà sí ní 10,000 gba 50,000 máa mú lọ kó sẹ́rẹ̀ nìyẹn. ọ̀ ṣe báwọn. kò ah, ṣe ah. báwọn àbí kára ọlọ́run kójú orówó kásì yíwọ náà lọ bá sanwó dín fún ẹni tó gbéṣẹ́ fún nípa péjọ tó gbéṣẹ́ fún oní lọ́wọ́ àmúgbàtọ́ tí ó ṣiṣẹ́ tọ́tọ́ sanwó nǹkan sẹ́fẹ́sẹ́fẹ́sí kò sí owó òtú bíi ten thousand lọ́mọkọ̀ wá rojọ́ fún pé wo arákùnrin má bínú sórí nígbà tá à ń pèsè fúnra wa ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn-ún ní bẹ̀ lọ́wọ́ àmọ́ lónìí o fẹ́sẹ̀fẹ́sẹ́ gba gba five thousand yìí so hàn gbà lọ́rẹ̀ ẹ yàtọ̀ síra yín ntẹ̀jọ́ ń bára yín lò ntẹ̀jọ́ bí bára yín lò lẹ́yìn bẹ́ẹ̀ fi bára yín lò yẹ tó wá rí bẹ́ẹ̀ ò wá ní gbọ́n lábala abẹ̀yẹ kọ́ mọ̀ ń yanjú kọ́ wá dábàlá tọ́lọ́run kọmọ wá sí tí ọ̀dá kọ́ pé kádàrà ọlọ́run lójú ó sí àfà tó gbẹ́lẹ̀ àsílé tọ́lẹ́lẹ́ à ń lé ó sì ní owó tí ẹ lè bí èsínú àti sàárì ah. ní rọrùn ah. àmọ́ bùkátà kan tí bàárẹ̀ ò tí ì tọ́lọ̀ dágbálé ló gbé ọ lérí ikọ̀ mọ́fowó tí wọ́n sínú lé tí wọ́n ṣe sàárì ilẹ̀ lé ẹ̀dẹ́ àwọn abẹ́rẹ̀ pé sáà ní ṣe ìsínú ní ọ̀nà ọlọ́run rí òun o ọlọ́run rí ọ sọ́ọ̀ dájọ́ ibi ẹ̀yà ń kọ́ kí ní tẹ́ ra káwẹ̀ tó dé tẹwàá rówó náwẹ̀ tọ́lọ tẹ́ ìwọ ò ṣe gbé ọ̀rọ̀ lẹ́rí pé bọ́lá mákàrà ń tọ́ fẹ́ ṣe mọ́ láyé wàá ṣe kí lè kọ́kọ́ jẹ ìgbóná. bákan. káwọn yẹn á ṣàdúrà. ibọ ọsẹ yẹ kọ gbọdẹ bíi pé kọmọ yìí pé bàbá rẹ owó jẹ rẹ owó jẹ náà tó rẹjọ rẹjọ tá a bá kọ mọ ẹni ẹlẹni yóò gbúrẹ gánà wò náà. síkàdàrà ah, ò sí ń dèyàn. ẹlẹ́nìkan tó ṣe nǹkan láyé rí lákòókò rẹ̀ lójú orí ṣe tọ́lọ̀ ọ̀kadà rẹ̀ mọ́ kéèyàn tẹ́lé owó jọ tẹ́lé ẹjọ́ tẹ́lé ẹjọ́ ọwọ́ arí bùkátà sí kò ní ìdíkan máa gúgì ọrùn sáwà yá ìbá ti pé kéèyàn fi làkà ìkọ́wà láyé táwà ní ìsìn kéèyàn yá kéèyàn máa gbò dálẹ́ gbò dálẹ́ báwọn ìyá àsìnkà iláyé náà ni o ọkọ̀ lódélẹ̀ yìí ọkọ̀ lódélẹ̀ yìí o ọlọ́run lọkọ̀ yìí o ẹ bá gbà fáwọn ará bí yẹn gbogbo wọn gbà lọ́rẹ̀ tán èrè owó kìíní kan owó gbá bẹ́ẹ̀ láti mọ̀ lówó ata wọ́kọ̀ owó yọ bákọ̀ owó yọ tán wọ́kọ̀ owó owó owó wọn a ní béèrè owó lọ́rẹ̀ wọ́kọ̀ fẹ́ bèrè sí ọkọ̀ fẹ́ bọba aláyé àbámọ̀ mẹ́lóbìnrin ọba ní jẹ́ ọmọ sáré ká ń o ọmọ ẹ̀ńtẹ̀ sí ní ìsìn ẹ̀mí ẹ̀ńdà tó tó o ti bọ̀kàn ọ̀nà tó lọ dọ́bà lẹ́sìn bẹ́lẹ̀ àbá ń bẹ́ńtẹ̀ sí rí òun nígbàtí ó tùdà alẹ́ tẹ́ máa lọ yáyáyá lẹ́tọ́ ah. lé bá nǹkan lẹ́lẹ́lẹ́ ọ̀pọ̀ tẹ́ sí ọ̀darí sọ́ọ̀bù padà ní alẹ́sì wọ́n lọ́rọ̀ ká ìwọ́n lọ́pọ̀ kọ́ wọ́n <laughs> lẹ̀ ná ah, ọ̀pọ̀ sàrì yán wọn bọ́ ó ní ọlọ́ta. ó bá lẹ́jẹ̀ yẹ wà á jáde wà á jáde sínú. ṣọwọ́ o lẹ́ni tí ó bọ̀ ṣe lé ó dẹ̀ gba sọ́ọ̀bù lọ ẹ̀ kò lé wà á dẹ̀ fi oúnjẹ ajáde sínú. tí màgí ti já. kò sí pé bóyá kí wọ́n fóúnjẹ ajáde sínú òníyàn ọ̀làwẹ̀ ọ̀làwẹ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ tèbó se lè má jà eh. iyọ̀ tí ọlọ́run bá lè kẹ́lẹ́ máa fi sóúnjẹ ní òsì la ilaha illallah ah, ah, ó ti máa wà ń bẹ́ kí máa jẹun tí ẹlẹ́ àṣẹ àríyìn pẹ́ bàbá ẹnu àwọn tààtà ń jẹ ọlọ́mọjà jẹ̀mí ni amínà báni sàmí báni sàmí amínà pẹ̀lú ògbọ́n níwòye ẹ̀mí ìwọ náà máa nǹkan kan ní sàláfíà yìí. tí bá ṣe pé kọ́lọ̀ mọ́ yàrá padà sí ibú. àmì àbáṣepọ̀kọ lé àyí pé jẹun ajáde wò kó wá gbèsè yàrá wọn olólè mọ̀ yàtọ̀ sọ́kọ̀ sọ́kọ̀ yẹn ajáde oh, wọ́n àti ya. ẹnìyà ń bá ẹnìyà ń jẹ́ ìtìtì òkú tí èmọ́ lẹ́lẹ́ à ń lé alóhun ah, bá yé rí lọ́wọ́ ní ilé tó lọ́hun ẹ mọ̀ pé ká sọ ọ́pọ̀ ni ká má sọ jù ká sọ jù ni gbogbo tá à ń jẹ yẹ ó ní ìdí ajẹbàrà kà má gbogbo oúnjẹ tá à ń jẹ yẹn. ọyẹ kájà alibarika ma. kájà alibarika ma. téèyàn bá ń jẹun tẹ pé baraka ò sí ń bẹ. ó ní bí wẹ́ẹ̀ sí máa rí lọ́la sí bára tá a fi bímọ náà nù. bára náà dáa máa fi sòwò ọmọ bí náà dáa fi àbí. kọ́ máa jẹun tó ní baraka lara. yóò kò ní mọ́lẹ́nu bẹ̀ yẹn ó yọ yàtọ̀ kan báyìí. yọ yàtọ̀. nǹkan tètè mọ̀ ni. a máa yàtọ̀ bẹ́yàn bá ń lọ jẹun nísọ bígì àbíkí náà ń pè mr bígì ẹ̀yẹn tí lọ jẹun rẹ̀ ìbájì mr small ẹ̀yẹn kò ní tí mà ní ìsìn ọpara ah, rẹ̀ nù jẹ́lẹ̀ àwọn ṣe ń jẹ fún ọ ìtawà kìdí bẹ̀ ni pé ẹn tẹ́lẹ̀ wà á ṣe ń jẹ fún yóò tó ju ẹlẹ́ o tẹ́lẹ̀ mi tó ń jẹ iná náà o ah. jẹ́ pé ìyàtọ̀ fún pẹ́kọ̀ jẹ bàráàkà ó tó ń jẹ iná o ah. kọ̀ mọ́ bí ẹlẹ́ àti owó ṣe ń jẹ ẹlẹ́ o ó dẹ̀ tún gbẹnu jẹ́ o ayé rẹ̀ ọ̀dẹ̀ tó bá òun o ọmọkùnrin kan sọ ikimọ̀ kan láìpẹ́ yìí ń bọ́ rí mo ṣẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ní o ó ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n wọn àti ẹnìkan wọ́n wọn yanjú ọ̀rọ̀ ní ẹ̀gbọ́n ọ̀wá ẹ̀gbọ́n wa rójú ọ̀rọ̀ nílẹ̀ ní wọ́n torí ọ̀rọ̀ bọ́gbó kàṣà ọ̀nà àfà kan wá ń bẹ̀ ń àfà ní à mọ́bìnú àbúrò ibórí pé ẹ̀gbọ́n rẹ ìyàwó wọn ní ń bọ́ wọn wọn ò lè máa sọ jù bá ń lọ ọlọ́wọ́ a sọ pé ó níbi ọkùnrin ọ̀jẹ̀wò obìnrin dà torí rẹ̀ ó fi dàrú ní ìbọ̀ orí láyé ẹgbẹ́ tí bá ń bọ̀ oníbi tí ó mọ̀ tí òfin ní máa ti ń ṣe mọ́ láyé mo ní ó wí wọ́n kò tán nìyẹn olùgbòye sọ nìyẹn pé kọkùnrin kan kọ́ máa jẹun ìyàwó rẹ̀ kí lẹ̀ máa dùn kọ́ máa fi ìbànújẹ́ máa jẹ́ pé wọ́n lọ́n tó ń jẹ kíkú mọ́ lọ gbàbẹ̀ ni o olùgbòye yẹn bá máa jẹ yó tẹ́ máa jẹ yó wàá kàn jẹun tẹ́ di wàá gbé yòókù lẹ́ ẹ̀ jẹ́ mọ́ ni ẹ̀yìn òun ọ̀jẹ́ mọ́ sóúnjẹ ayẹlẹ yìí ni à ah, wọ́lọ́wọ́lọ́ sí náà oúnjẹ ayẹlẹ lẹ́yìn ni obìnrin gan ọ́ sọ̀rọ̀ tó bá lè kí ọlọ́ọ̀fù jí padà bí á ah, ẹgbẹ́ ah, ẹgbẹ́ ẹbí ẹbẹ́ ní lọ́ ni ọlọ́run sì jẹ́ mí. lùsí ara rẹ tún jẹun tuntun lábọ́. international. akérèmọkúnlá. kò fi ma lẹ́yìn òníkan. kò fi ma. wọ́n tún wọ́n ò tún ṣe ń jẹ́ ilẹ̀ tó ń nà ó tún jẹ́ ń yà láàbí ọkùnrin láàbí ni tọ́ mọ́tàn rẹ̀ o ní kó mọ́ àtọ́jú ẹlẹ́hà ni o gbogbo yẹn kó ajáde ọlọ́run wọlá ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tí ó ń wá sí wá sí tọ́jú ọkọ̀ ajáde tí ọ̀fẹ́ háyàwó ẹ̀ kò sẹ́ ọlọ́ba sí rọrùn fún yín lẹ́sìn ẹ̀yin kan wà tẹ́ ìháyàwó yìí àmọ́ lọ́dún ní ẹ̀tì dọ̀kọ̀ ẹlẹ́à abúrọ́ ni mo ti ẹ̀rẹ́ ni mo mẹ́ nìkan bí n ti ẹ̀mọ́ gbogbo èèyàn mo mọ ma àlùbáríkà kan báyìí báyìí nísìn kódà ń bẹ́ ń tẹ̀ sí ìta wà lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ kàtọ́lọ́wọ́ bá ń gbéga láyé ọmọ kàtọ́lọ́wọ́ bá ń sàánú ló bá rò pápá àpáńjò ní lóníkíyàwó wọn wọlé ìyàwó ọkàwé lókè ọkọ ọkàwé lókè ní hmm. wọ́n ti wá ń sọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn pé jẹ́ apamọ́fọ́lọ́hùn jẹ́ apamọ́fọ́lọ́hùn àmọ́ mẹ́kà tó lọ yìí ọlọ́run sáà bù lásìrí ló bá fẹ́ lọ sí hajj ló bá pè mí pé kó wọn dágbére fún mi ọwọ́ abọ́sítọ́tẹ́ mi ò sí lé mọ́ wọ́n sáà pé níjọ́ náà àbí wọ́n sáà ti gbòòrò bọ̀ sáà lédè kan sá asápàdé lójú ọ̀nà kí ọlọ́run lè bá àjẹ́ ń rí tọ́fẹ́ kí n rí ká nílé ló fi wá bá mi inú mọ́tò ni ìyàwó rẹ̀ bá jókòó sí tí ìbàdàn ayọ́ sẹ́mi nínú ilé kéwú àmọ́ ọ̀nà mo ti pàdé wọn àwọn bá páàkì tẹ́gbẹ̀ẹ́ kan àná páàkì tẹ́gbẹ̀ẹ́ bí tẹ́gbẹ́ ń bọ̀ ọkọ̀ wa bọ́ta bàbá ìmàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà àbápàdé ara ló bá ní òun wá fẹ́ yọ̀ fún mi kó n fẹ́ lọ ṣáàjì lọ́dún ni àmọ́ kò ṣeé ṣe fún ìyàwó kó jókòó lọ́ọ̀ kẹ́kọ́ máa wù mí ó láti bọ́ọ̀lẹ̀ wá kí mi ń gbọ̀ bọ́ọ̀lẹ̀ mo ní a bó ti rí bọ́ndà ti rí ìwọ ọjọ́ máa àlùbáríkà fún mi báyìí ẹ̀ ìbojú nítọ̀ ẹ̀ náà làwọn wà ó táwọn ṣe ní ẹlẹ́à àìyá ọkọ rẹ̀ lọ sáájì ó sì wà gúrẹ́gúrẹ́ ọwọ́ sẹ́gbẹ́ bá ti bímọ ìtàn káfẹ̀ kan sí fún òun wọ́n làwọn bọ̀ àrí ni ní a bá sá lọ àṣàjọ àlẹ́sẹ̀ títì náà ní a bá lọ ọwọ́ àṣìṣà ó tún wá padà wá bí ṣe rẹ̀ bí máa wá kí mi àtúndà alẹ̀ ni à mo lọ̀rọ̀ ẹ̀ha ọmọbìnrin yìí lónìí ẹ sábà ẹfọn aládùúà náà ni ní ààyè sàdúà ẹ̀yin lẹ̀ ṣẹ́tọ̀ bá ń gbé wá yé ń bá sọ̀rọ̀ ọmọ tí mo rí àwọn àgbàríkà ni bẹ́ẹ̀ bá rọ ọmọ mi ìdárárọ́ bíi mi ẹ̀yìn mọ̀ pé eléyìí obìnrin eléyìí ah. olórí ibo obo ni anábì ah, ibrahim aleyhisalaam wọ́n yàwó ọmọ rẹ̀ lẹ́njọ́ kìíní àná pítọ́kọ̀ ẹ bá dé sọ kọ́kọ́ àrọ̀ lẹ́kùn ilé yìí o ilẹ̀kùn fúrẹ́mù yìí ò dáa o ìyàwó ọmọ pọ̀ náà ni ńgbà ọkọ dé tí ń kíṣẹ́ fọ́kọ̀ pé bàbá àgbàlagbà kan délé ó júwèjúwe anábì ibrahim yìí pé ìyàwó bàbá àwọn ní ọlọ́wọ́ àrùn ń lẹ̀ pé kọ́ pààrọ̀ fúrẹ́mù yìí aha ìsìláìlọ́lọ́wọ́ ti lọ ọdún lọ ìtàsọ fún wa pé ọkọ̀ gbé ọwọ́ afẹ́mi àdébí pẹ́lú tó wá padà wá ọwọ́ apá yẹn ọwọ́ mọ́lẹ̀ lára odò ni orí mọ́lẹ̀ lára ẹ̀ ọwọ́ akitán sọ fún pé tọkọ ẹ bá dé sọ fún pé fúrẹ́mù yìí báyìí ọwọ́ ọ̀dí ọyọ́ o tó tún rí o Ismail ọ̀dẹ̀ sọ ìtàn tàkọ́kọ́ fún ìyàwó ẹ̀ kejì kọ̀ sọ fún tọ́mọ́ pé wáyà ló fi gbọ́ ètò alẹ́ òun náà tó sọ fún pé bàbá kan wà nǹkan kan olórí ẹ̀ yọ ọ páàsì bá mi nù ọwọ́ kan jò ní ìkọ̀bá mi náà ìyàwó tó bá lé jọ náà ti lọ dàrúdàrú bí n bá rí tí ọ̀dá lára ọmọ rẹ̀ àákọ́mọ ẹni sẹ́yìn ni pé èè lóbìnrin o. èyí débi tó ń lọ. wọ́n bá lé dákọ̀ àá sọ fọ́lọ́ nǹkan bọ̀ ọkọ̀. mọ̀jẹ̀ máa wọ́n gbogbo gbogbo ọmọbìnrin wa mọ̀lẹ́ ọmọbìnrin ọmọ ní wa ó sì gbé wa bá ba sọ̀rọ̀ wọn kí n fáwọn láàyè àwọn ọmọ lọ tí lè kọjá anú apẹtẹ ọkọ ọba ni a ti mú déètì báyìí inú oṣù táwa Allahu Akbar. wọ́n kò ti lọ sọ́nà ọkọ̀ ẹ̀rọ mọ́jà fún lórí ibú lóbìnrin. àmín àmín àmín. mọ́lẹ̀ sàwa náà lórí ibú ọkùnrin náà. àmín àmín. iye obìnrin míì tí ọ̀há ẹjọ́ obìnrin kọ̀ owó náà ni pété aláhà fún báyìí ni. Mm, ó ní wọ́n bá pè mí mo lọ́lọ́wọ́ bá ọlọ́bàá ṣàánú yín o tàbá retí ọjọ́ kò jọ̀sẹ̀ méjì lọ wọ́n sáà dì ilé kéwú tàbá pè mú ilé kéwú jọ tàbá abáka hútúbà ìhà sẹ̀mùkú hútúbà kan bẹ̀ tẹ́ máa kà àtẹ́ àkìrọ́mà tí wọ́n bá lè kà fún obìnrin kan tiẹ̀ dá láyé nìyẹn àwọn àbábẹ́ lọ́n pé ọlọ́mọdé ọ̀dámọ̀ràn kó sí o sí o ah. lọ́ba lọ sí o sí ọ̀ràn nù o wọ́n sáka túbà wọ́n sáka ń jọ náà mo wá ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mo wá ń sọ̀rọ̀ débi ẹ̀há kan tá a há tọkọ̀sẹ̀ kan tí ọkọ rẹ̀ tó sì ra olílé ọkọ̀ tuntun jíìpù tuntun fẹ́lẹ́ hà yẹn hmm. bẹ́ẹ̀ bá gbàgbé ta lọ hálọ́nà ògbèrè èmi máa sọ̀rọ̀ lọ́ntẹ̀ bá wọn fọkànlélé bí ọkọ rẹ̀ ní wọ́n dẹ̀ sí kán báyà yìí kó mi má dẹ̀ kọ́ etí sí i ó ní ọlọ́pàá ní tẹ́ sọ́n bàbá kó lọ sí ti ń bọ̀ máa ra mọ́tò tuntun fọ́lẹ́ náà. Allahu Akbar mo ní gbọ́ olóòrà tuntun fún náà sẹ́bẹ̀lẹ̀ rí kaba ẹrùgbọ́n mo ṣe rí nìyẹn ọdún ọ̀rọ̀ náà mo ní ìyá alágbájá máa dúpẹ́ bẹ́yàn bá fẹ́ ẹ̀ka ha sínú ilé rẹ́ǹtì bẹ́yàn bá fẹ́ ẹ̀ka ha tí ẹgbẹ́ bá fẹ́ lọ bìkan kò tún rówó mikra kò tún rówó dánfó ó ti sorí ire gbèlè bẹ́yàn bá fẹ́ ha ẹ̀ha gbẹdẹmukẹ tí àwọn àbá àtọ̀ lánàá ńlọ́sẹ̀ ìkẹ́ ẹ̀há tí a tọrọ ládà ní ṣe ìgbé a máa ha ẹ̀há nírọ̀rùn ìjọ wọ́n ha ya tèmi pálọ̀ tí ẹ̀ ń wò gbangba yìí pálọ̀ tí ń bẹ lábẹ́ ẹ̀hún làwọn bá ti há màmá mi bí ti mọ̀ bá níjọ́ náà lọ́hùn bàbá gbogbo wọn ń ní nílé lóko sísì ìjọ náà sísì wọ́n dẹ̀ mú ti kiri ògì bọ̀ náà wọ́n kiri ògì lọ náà wọ́n èmú bọ̀ bàbá òní kọ́bọ̀ lápò wọ́n dẹ̀ há màmá mi síbẹ̀ yẹ. síbẹ̀ wà mọ́ màmá ọ̀hún láfíkà àgbélẹ̀ àyè. bí ká bá fẹ́ gùn lọ tọ́lẹ́ẹ̀tì ní ìsìn. sọ́ńtì mi ò ní gùn. pé abẹ́ gùn abẹ́ lọ tọ́lẹ́ẹ̀tì o. sẹ́mi ń tọ́ padà dànù à ń bẹ̀ lẹ́yìn tẹ́ fìdẹ̀kùn bẹ̀rẹ̀ síbẹ̀ máa bá dẹ̀kọ̀ lọ́fẹ́ fi pàdé ọlọ́run pẹ̀lú ògbọ́lọ́ ọkọ̀ náà ti délẹ̀ báyìí o sẹ́sì máa gbé èèyàn oníṣẹ́ ọlọ́run láyé kí súnmọ́ wà bá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kẹ́sì ọlọ́run láyé lọ́kọ̀ àbúbìnrin lùsọ̀ wá nípa ẹ̀túnù aha ìyàwó ìtàn kọjá pa ọkọ rẹ̀ fọ́ọ̀sì ẹ̀wà fúnra ẹ̀ níjọ wá ká ọkọ̀ náà lè gbọ́ ọjọ́ tí wọ́n kọ́ tí wọ́n jọ tí wọ́n wá báwọn tàà wíṣe dìde lọ́tún ló sí nìyẹn pé àà ah, ọlọ́ni ò yá kọ́ sí wọ́n lálejò níjọ́ náà tàbí lọ fún ẹ ní ordinary omi mu lásán òṣùfàrí bíbá wọlé wọ́n ní à ah, ẹnìkan béèrè pé àfá àwọn ní wọ́n ní máa jí wọ́n ní àà ah, ìmọ̀ fún ní nǹkan jẹ <laughs> ní kò fún ní nǹkan jẹ wọ ọkọ ọkàwédé ìfẹ́ ọkàwédé yìí ìwọ ìyàwó ọkàdébẹ̀ yẹn ẹ̀dẹ̀ wà á dá sọ mọ́ rí wọ́n àwọn òfin à wọ́n àwọn òsì jẹun bẹ́ẹ̀ wọ́n ò jẹ́ nǹkan kan wọ́n ò mú nǹkan kan wọ́n ṣe bí wọ́n ṣe bá ń jẹ nǹkan kan ni wọ́n mọ̀ pé àánú ọlọ́run la fi ń ṣe bẹ́ẹ̀ bí ẹlẹ́gbọ́bìnrin kan bá ń ṣe kọ́ndíkọ́ndí tí ò fẹ́ gbẹ̀ ha máa sọ fọ́pọ̀ ẹ̀ pé mú wá ságbo àwọn ẹlẹ́hà níbi tí wọ́n gbélé rojú ara wọn kọ́ wá wo ojú tó dojú lọ sẹ́wà ẹ̀wà ní tẹ̀ ẹ́ wá wá wá àwùjọ àwọn ẹlẹ́hà tẹ́nì kankan ọ̀gbọ́dọ̀ báyàn rí bó ṣe rí nù bàbá tí ìbá sọ lọ́run tó yọ̀ǹda pé àwọn obìnrin lè ríra wọn obìnrin míì gan ráwọn ẹlẹ́ à orí ẹ̀ ń tèk tó bá rí bẹ́ẹ̀ lẹ́sìn ọkọ̀ ajáde lọmọ mi tí mo sọ yìí lọ́dún ní alihamudulila ẹ ń sọ bẹ́ẹ̀ jama Alhamdulillah. ọlọ́mọdé ọjà jáde mọ́ la amina amin amin mo wá fi mo wá fi ọlọ́ọ̀lọ́hun mo fi ọlọ́ọ̀lọ́hun gbáyà fún un pé pẹ̀lú ògùn ọlọ́run òtún tó sì mọ̀ láyé. àmín àmín àmín irú wọn ọba ha wọn rẹjọ rò àwọn ẹjọ́ kan ń bẹ tí ò ṣeé sọ sí gbangba tírú wọn rírò yóò tiẹ̀ ní jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run but gbogbo rẹ̀ kò wó bẹ́ẹ̀ ó sì tọ́lọ́run ẹ bá ń sọ fún ọlọ́run ẹ bá ń sàmì rẹ̀ yìí pé àti òun àti ìyàwó rẹ̀ yìí késù mọ́ yà wọ́n o ó sì mọ́ yà wọ́n o kíkú mọ́ yà wọ́n o pẹ̀lú agbára ọlọ́run wọ́n bá ń sílẹ̀kùn owó lẹ̀ fún wọ́n bá ń kọ́ wọn máa lò la hawla wala quwwata illa ààrí ọkọ̀ ajáde kankan tó náà fẹ́ tẹ́rí sí wàdí àkọlẹ̀ náwó ń sọ pé wọ́n bá rọ́bì wọ́n náà náwó ya rabbi ah, wọ́n náwó ẹnáwó ìdánù dìrà lọ́fà ìrìn ẹnáwó fàkún ah. àwọ̀ eh, ẹ̀ẹ́bẹ̀ẹ̀sẹ̀ náwọ́ yẹ bẹ̀ẹ̀sẹ̀ náwọ́ yẹ àtẹ́ntọ́ nà wájú àtẹ́ntọ́ nà lẹ́yìn àsìkò tá a wà yìí nínú oṣù tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mú èsù so wọ́n ti tè bí wọn ọ̀dẹ̀ wá so èsù bàbá wà ń wà sí báyìí èsù mọ́ wá bí gbà ní èsù ara yìí ò sí ń sìn ẹ wá fi rọ́wọ́ náà bí abẹ́lọ́ba àdìkẹ́ ọlá kọ́lọ́ba yọ̀rọ̀ fún yín ẹ wá dé kọ́dọ̀ kan yín ẹ lọ sẹ́tọ̀ lé tí a bá sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní káà kẹ́ ẹ̀ nawọ́ hmm. tẹ́ ẹ bá nawọ́ tẹwájúwe nǹkan fún yín pé lẹ́lọ́ọ̀ṣe tí ká ó fi délẹ̀ kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ ó dá méjì pé ẹ ṣèkí nìyẹn o. ẹni tó ti ní gan ó tó ṣe ṣí kọ́lá ìsùn lọ. ẹ lọ ṣiṣẹ́ tọ̀ lé ẹpẹ ìyàwó yín kalẹ̀ ẹ máa sọ báyìí pé ìyá lágbájá ìyá lágbájá ọkọ rẹ ò ní kú báyìí yóò ní àmì ìwọ náà àyà mi ò ní kú báyìí yóò ní àmì wọ́n á sọ pé a kì í mọ̀ hmm. kò sí tí ọ̀sẹ́lẹ̀ rí kálọ́kọ̀ rẹ̀ bó ṣe jáde lọ ní ọba padà dì mọ́ ẹgbẹ́ sọ máa ń sọ jọ̀dá ń hàn ní sọ pé máa kọ́ sí a kì í mọ̀ lásọ ah, eré mi ò wó ìmú ti dé àní ká pé ká pé a kì í mọ̀ ó gbàradálẹ̀ náà ni òkè hmm. náà ni ó padà fẹnu rẹ́nìkan yìí hmm. wà rẹ́nìkan yìí ó mọ́tàmí èso pẹ̀ nìkan gbogbo wàlà ń jẹ́ bẹ́ẹ̀ mm, yá sí kìíní ìkó mbẹ́ kìíní ẹ̀sìnkẹ́nu wo ẹ̀sìnkẹ́nu kan wo sórí mo ṣe sọ́hùn àṣẹ ọlọ́run ti gọ̀ báwọn ẹ lọ sọ̀rọ̀ lórí ẹ̀ sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ insha Allah ẹ̀dá àmọ́ o wọ́n ti sọ pé insha Allah ẹ lọ sí bẹ́ẹ̀ ẹ lọ sí bẹ́ẹ̀ ọlọ́run aláàánú rìn lọ́wọ́ ah, ibi kẹ́ẹ̀tì níláàrí náà ni sójúkẹ́ níláàrí lọ ni kẹ ibi tí báyìí lẹ́nu náà lò sí àbí ẹ̀wọ̀ ẹni tó sì láyé yí mọ̀ ọlọ́wọ́ ìlọ́rọ̀ ìmọ̀ àkà tí wọ́n ṣe tí wọ́n ní òsì là ń sọ lónìí hmm. ọlọ́rọ̀ iná lọ́rọ̀ àwọn tá a ti wá sí náà ṣàdékọ̀ ọ̀rọ̀ fún wa bó ti wà ìjọba àti mọ́ ìwọlá àmì ọlọ́run láhọ̀rọ̀ lápáta tí wọ́n kára àwọn bẹ̀rẹ̀ àmì dín ṣàgàdá ìlà ìlà àṣẹ ìfọ̀rọ̀ tó náà fi kàrí